أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أرضه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà tọrọ àlékún ike àti ìdè fún àrẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́kọ̀ máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéde àkèyàmà abẹ náà gbogbo àwọn ìgbìyànjú kálukú wa lọ́sàn àti lóru látàrí kó lè já sí wípé lítẹ̀kùn nàkẹ́límọ́tò lọ́ọ̀hìn ìyàlá oríyá kó lè já sí pé tọlọ́run òun náà ni ó máa ga tọ́já sí wípé ti tèṣù ìyà sùfìlà òun ni yóò lọ ọlẹ̀ tí yóò dẹ̀dùn arinlẹ̀ kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa apadà sí ibú tí máa ń dé báyàn téèyàn ó fi wá di kèfèrí àbí tí yóò di mùnàfíkì tó já sí wípé láìlà àrùláì wàlà ìlà àrùlà tí wọ́n máa wá sàlàyé ẹ̀bí ẹ̀ máa fáwọn nígbà kan tó já sí pé wọ́n ń ṣe dáadáa báyìí ṣùgbọ́n tó tún gbé jùlẹ̀ lónìí ọlọ́run jù tó sẹ́ni ti wá kalẹ̀ kí ọlọ́run jẹ́ ká ṣekú ni káwárí inú rẹ̀ ọ̀làlá ọ̀làwàlà kú wátá ìlàbílà ìlànà ọdí mú kí gbogbo àwọn afáwà tí wọ́n wà níkàlẹ̀ ọlọ́run kó bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn kó wá jẹ́ kẹ́mi tí wà ní ogun látàrí dáadáa kó globalization ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí gbogbo àgbà ńlá ayé bó ṣe já sí kó ti wọnú ara wọn ó ti dẹyọkọ ó ti dàbúlé kan tọ́já sí wípé ìtí ń ṣẹlẹ̀ nílùú táàsì níletò táàsì láwùjọ táàsì àmàmì ìyẹn nìkan tó kọ́ tọ́já sí ẹni tó rí rí ọkẹ̀fẹ́ máa kankan pa ó sì máa sọ àwọn nǹkan rẹ̀ tí ó sì lè jiyàn rẹ̀ tọ́ba ti já sí pẹ́ẹ́n tó já sí pọ̀ náà ti tirẹ̀ ìbọnú àgbàlá ayé tá a sọ sèǹsẹ́lẹ̀ níbi tí àgbàlá ayé yẹn sùn ẹni tọ́ba já sí pé kò fẹ́ kan sí ń bẹ̀ wọ́n lè má rí tírẹ́sì dáhùn àárín kan ṣùgbọ́n òun náà wọ́n tún tírẹ́sì ẹ̀ sẹ́rọ̀ tàbí sọ̀rọ̀ àwọn lámà ẹlòmíì tí wọ́n mọ̀ sáré lọ nígbà bóyá íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ọ̀kan nínú àwọn facets nínú àwọn àmọ̀fọ́ ìlú rẹ̀ ni nínú àwọn manifestations ọ̀nà tó lè gbà wá ni kìí sòwò nìkan ní jẹ́ áwùlámà ẹlòmíì náà wá ní ìsìn èyí tó kéré jù tó jẹ́ pé gbogbo wa tá yìí ọwọ́ nínú wa tí ò ní asset sẹ́ẹ̀pẹ̀tẹ́lẹ̀ nígbà kan èyẹ díẹ̀ ló ní asset tó pé síìmù bẹ́ẹ̀ twenty one thousand naira as far as tí mo bá sì rántí bàtà àwọn ẹgbẹ́sẹ̀ ọ̀fọ̀lọ́ lára two oh thousand and two fóònù kan ló wà ní mọ́sìkì tọ́lẹ́gbẹ́ tó nìkan bá fẹ́ pọ̀ ọmọ rẹ̀ fóònù gbogbo nọ́mbà ẹ̀ sórí tọ́jẹ́ pé custody mss ní lọ́nà lọ́wọ́ àgbà yẹn ẹni tí ò mọ nọ́mbà lórí confess to student torí pé ta lọ́pọ̀ ló fẹ́ lọ́wọ́ fóònù ìgbà tí ètò àwọn ọdún méjì mẹ́ta ọba tẹ ìtajà tẹran ẹwà òun gbà yẹn tí kálukú lo fóònù ní ẹlòmíì ló wà àtúmọ̀ registration arúgbó ẹṣẹ́ àṣà ni tá bá fẹ́ mú ọ lónìí pẹ̀lú glófìmù rẹ tó ń lò wọ́n mọ́ píktọ̀ rẹ ti wà ń bẹ̀ àmọ́ thumbprint tèmi ọjọ́ tiẹ̀ títáyé ọjọ́ ti kẹ́hìndé inú mi dá sí pé tíyẹn bá fẹ́ selection level kò fẹ́ ṣe jamb ọfẹ́ ṣe dc ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ application kan kan yẹn tèmi bẹ́ẹ̀ lè tẹ tèmi tí tèmi ò lè hàn lórí tiẹ̀ àwọn fọmẹ́ṣàn mi ti wà ń bẹ̀ tọ́já sí wípé ẹni tí ò sí nàìjíríà tó bá ní fóònù nọ́mbà mi tó bá fẹ́ transact pẹ̀lú mi tó bá ti gẹ́ẹ̀tì fóònù nọ́mbà mi ó lè kọ̀nẹ́ẹ̀tì service provider tí yóò sì gẹ́ẹ̀tì information pa mi tí wọ́n sì wá ṣèwádìí èmi tí wọ́n ṣèwádìí èsì ní màmá ṣe kẹ́kẹ́ ara mi. èyí ò kéré gbogbo àwọn ọmọ báńkì ẹlòmíràn application báńkì ti lóru ṣé ẹ nígbà míì káwọn kan máa lọ àkáǹtì ẹ̀ ká máa fi kówó wọlé ó tó léwu fún ọmọ gbọ́dọ̀ ṣọ́ra mọ rí èèyàn lọ́fẹ́ sẹ́ndì ó sàkáǹtì ẹ̀ irú owó lọ́fẹ́ sẹ́ndì ń bẹ̀ kí ni pọ́pọ́sì rẹ̀ wà mọ́ sọ̀rọ̀ fún kánà àwọn ẹ̀rọ ìwé ìgbé àwọn ìpẹ́kẹ́ bẹ ìwò ní ìmọ̀túnbẹ àtìgbà tó bá involve sẹ́ẹ̀rí àkáǹtì nàmbà tẹ́rí tà ń lò olórí ntọ́lágbára tó gbogbo báńkì ló fi jẹ́ pé íńtánẹ́ẹ̀tì àwọn spectrum publisher kan ni wọ́n bá wọn kọ̀wé wọ́n dẹ̀ máa fún mi láwọn owó kéékèèké kan wọ́n fún mi ní chẹ́ẹ̀kì kan láìpẹ́ yìí wọ́n fún mi ń kárí ọ̀dà kan fún ọ̀fẹ́ lọ gbà cash wà láì mo ṣe wàhálà kí n tó rí gbà wọ́n tún ní ẹnìkan sáyìn wọ́n wá fún mi nǹkan ọjọ́ december wọ́n á fẹ́ jù sínú àkáǹtì mi first bank tàlákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ bàbá ẹ̀ cash tó gbé báǹkì mi ni wọ́n béèrè national id card àbí driver's license wọ́n sábà béèrè ogun kan lé ayé kí ló lè tó báyìí mo ṣiṣẹ́ fowó yìí bank to another mo wá tọ́tù ó ní ó láwọn òbí bí ẹbí tí ẹ nídìí kíni mo ní id card bèrè ijó ní wọ́n bèrè id card wọ́n bèrè dẹ́fẹ́lá wọ́n national passport ó ní sẹ́ bàbá káàntì mi gbogbo tí mo bèrè lọ mo ní ẹ̀ ó ní kíni gbogbo òṣèlú ayé ìbèrè lórí sísẹ́mù wàhálà ìfọ̀sọ̀ àti challenge gẹ́gẹ́ ló ti sẹ́yìn mo rẹ́ ìṣẹ̀lẹ̀ olúgbé wọn tọ́nà ní àfíìlì àwọn nǹkan kan picture rẹ signature rẹ ibi tó ti ń ṣiṣẹ́ gbogbo date of birth rẹ ẹ mọ̀ ọ́ mọ̀ lójú ẹsẹ̀ ẹlòmíì bọ́yọ̀ kẹ̀ríwé kan kí ló fẹ́ tọkọ ara táìpù ẹ̀sìn gọ́ọ̀bù àbẹ́ni àwọn browsers àbáwọn search engine tó bá jẹ́ bá ní connection mọ màkà nínú àwọn ọmọ ẹ̀yà tó ẹgbẹ́ dọ́kan mọ̀ wá sọ́ọ̀nù ìmọ̀ nífẹ̀ẹ́ tó bá lọ íńtánẹ́ẹ̀tì ni wàláì íńtánẹ́ẹ̀tì mo ti gẹ́ẹ̀tì sọ̀rọ̀ nínú ẹ̀ ó gbé àtẹ̀sẹ̀ nílẹ̀ eh, ti LinkedIn ti Facebook ti Google kìíní kan gbogbo omi tí ó ń kọ rẹ̀ wà ó sì máa tó ti ṣiṣẹ́ olóhùn náà rè ẹni tí mo wá gan rè fóònù nọ́mbà rẹ̀ ó tó fi sí òun lẹ́nu ọ̀dọ́ tó mọ́ ní gẹ́gẹ́ details òun àkọ́kọ́ tó bá jápọ̀ ọ̀bà wà connected pẹ̀lú táǹsọ̀ òun ló kù kódà tó bá já sí pé o ti ṣe program kan rí tí picture rẹ wà bẹ́ẹ̀ wọ́n tó kọ images of lawyer àtàrọ̀ sheet gbogbo tó bá jọmọ́ íméèjì ẹ níbi kan tó o ti ṣe lẹ́kṣọ̀rì tó jẹ́ pé wọ́n gbé íméèjì pẹ̀lú bóyá túbù kan tó kọ àbí pìrìsẹ́ntíṣà kan tó o ṣe ẹni tí ò rí ọ nítorí gẹ́ẹ̀tì ẹ̀jú rẹ̀ tó bá jọ sí íméèjì ìsìn bóyá fẹ́ wo lẹ́tọ̀ ọ̀rọ̀ àwọn ṣẹ́fù ẹ̀ sàbídẹ́lẹ́ nìsín lẹ́tọ̀ ọ̀pọ̀ YouTube gbígbà táwọn kò rí ọ̀tá ló gbé e bẹ́ẹ̀ ọ̀pọ̀ gbígbà tẹ́gbẹ́ tí ò rí ọ nígbà tó ké wọ́n láàfáà kan tó kọ báyìí ara tẹ̀ sí YouTube gbogbo lẹ́kṣọ̀ àwọn tó YouTube ní òkú wá fún ọ tó rí ibi tá ti wọṣọ green ibi tá ti wọṣọ blue ibi tá gbọ́dọ̀ wà ní red ibi tá gbọ́dọ̀ wà ní white ní gbogbo ẹ̀ lọ́nà nínú ẹ̀sìn. àìmọ́ sórí àwọn tí wọ́n ṣètò yìí nípìnlẹ̀ tá a bá sọ̀rọ̀ pé ayélujára wọn àníyàn tí wọ́n fi ṣe àníyàn kan tó jẹ́ kó wà kó ẹṣọ́ níbi. ọ̀pẹ nínú àwọn àníyàn míì tó já sí wípé àwọn náà rí báwọn ní bùkátà sí i kí sí àwọn ó lè máa lọ inú mi dùn fún pìyàmùtà fáwakọ̀ ṣe lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ jẹ́ kí n sáré wá sílé ní dìpátímẹ́ǹtì Arabic and Islamic Studies University of Ibadan tẹ́ ẹ bá lọ ṣèwádìí àwọn tọkọjẹ HOD kìí sí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kúrú àwọn orientalist ni ẹ bá ń gbọ́jọ one week tẹ́ ẹ bá ń gbọ́ kí ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ìtọ́jà wọn kìrẹ́ẹ̀tì Arabic and Islamic Studies Department ṣètò orí ọlọ́run jẹ́wọ́n sẹ́gbọ́n tí mo wí kò kí ń ṣe ìtorí ọlọ́run kẹ̀ẹ́dẹ́ ṣètòrí ẹ̀yin mùsùlùmí kẹ́ẹ̀lẹ́ gbàgbọ́yé lárúbáwá àbíkẹ́rin bọ́ọ̀sì láàmì Department History wọ́n wá ìtàn nípa Áfíríkà ìtàn nípa Nàìjíríà ìtàn nípa West Africa ìtàn nípa àwọn scholars tí wọ́n ti lọ ìtàn nípa àwọn authors àwọn wàlífù tí wọ́n kọ̀wé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń wà yìí nínú àwọn researches kọ̀ọ̀kan tí wọ́n rí wọ́n rí táwọn kan kóòtù pé àwọn èèyàn bíi sheikh usman fodio wọ́n ti kọ̀wé muhammad Balo ó ti kọ̀wé àtàwọn kọ̀ọ̀kan sultan gẹ́gẹ́ wọ́n fẹ́ẹ́ bá wọn yẹn ṣùgbọ́n àwọn ìwé ìlàwọ̀ àwọn Imam Suyuti nínú àwọn àfáà tó dé Nàìjíríà ni tó dé Kano Imam Suyuti láwọn tọkọ nípa Áfíríkà Muhammad Ahmad Baba àti Guptu àwọn àfáà pọ̀ tí wọ́n kọ̀rọ̀ nípa Áfíríkà ṣùgbọ́n wọ́n rí pé mọ́ọ̀sì àwọn táwọn àfáà ìkọ̀ èdè wọlé fi kọ́ èdè lọ́wọ́ anídìí àwọn tí ó tú sí Gẹ̀ẹ́sì àwọn tí ó tú sí Faransé àwọn tí ó tú sí German àtàwọn èdè míì táwọn ń lò fún research ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọmọ náírà àwọn sí náà ẹ jẹ́ á kírètì àwọn dìpọ́tímẹ́ǹtì wọn tí wọ́n ti máa kéde lárúbáwá tó fi já sí wípé tá a bá láwọn ọmọ wọn tí wọ́n gbọ́ lárúbáwá tí wọ́n gbé èbò yóò rọrùn láti lè máa tu ẹ̀ẹ́dẹ̀rẹ́ báwọn mùsùlùmí kù náà orientalist ara aṣẹ́ tọ́lọ̀ ọlọ́run lọ àwọn kan nínú wọn láti fi ran islam lọ́wọ́ bó ti ẹ̀dá sí wípé wọ́n tó wọ́n tó mú pọ́ńsì wọ́n tó dààmú oúnjẹ fún wa. nínú àwọn dictionaries tó ń bẹ láyé tó jẹ́ arabic english dictionary àwọn mùsẹ̀ṣìkù náà tó èyí tọ́pọ̀ jù kó wá dictionary ọmọ nínú ṣúdẹ́ǹtì Arabic ní Nàìjíríà yìí àbí láfíríkà yìí tí ò ní èmi ní tèmi kò dẹ̀ sí tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ kan nínú kó wá dictionary yìí tọ́ mú English Arabic ẹ̀ wá ó lè fún yín ní synonyms English méjìlá ó lè fún yín ní eighteen tó dá sí pé kò fẹ́ bá ṣe tárúdúmọ̀ gbẹ́ngbà mi bẹ́ẹ̀ sì máa lo àmùfùrọ̀dáàtì ẹ̀ máa rí nínú kó wá tàlẹ́ tó kọ bàbá orientalist ni ṣé àgbẹ̀yìn tí ẹ̀kọ́ wọn pé language german ṣé islam náà ṣé language ni islam encyclopedia of islam sàn pé gbogbo discipline lọ́wọ́ ní encyclopedia encyclopedia yẹn ló kó gbogbo náka pé ó tó tóbi ju dictionary lọ òun ló jẹ́ compendium of knowledge ìlàgbàgbọ́ wípé mọ̀ọ́sọ́ àǹtọ́jẹ́pọ̀ tó fẹ̀ kọjá bó ṣe yẹ very detailed and comprehensive encyclopedia tẹ̀sí tiwa àwọn orientalist lọ́kọ́ wọ́n kọ́ sí lẹ́yìn báyìí ni written by lead orientalist àwọn mùsùlùmí náà kọ́ o elóbi dá sí pé tẹ́ bá dáhùn abala kan ẹ gbàgbọ́ wọn pọ̀ tẹ́ bá dáhùn abala kan ìlú kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń ṣe Arabic Islamic studies ní Nigerian universities àwọn pọ́lísì kan fi sínú oúnjẹ fún wọn tọ́lọ̀ bàbá sáàkó kéèyàn ti ní àwọn ìpìlẹ̀ kan tó jiná nínú ọ̀rọ̀ àkídà lọ́rọ̀ súnà kó tó lọ ṣe Arabic Islamic Studies ní Nàìjíríà University fáírọ́ọ̀sì dé ọba jáde sẹ́gẹ́tì ní ìsìn torí pé nù àwọn mọ̀rọ́jù àwọn references tẹ́ ẹ̀ ní choice ẹ̀ ní encyclopedia of Islam àwọn ni wọ́n fò tẹ́lá lọ́wọ́ ẹ̀mú wọ́n fẹ́ sọ̀rọ̀ ọmọ olùdíì fúnra wọn ni wọ́n sọ ìtàn mọ́lù ṣe bẹ̀rẹ̀ pé mọ́lù bí o ayé ọba kan ti jẹ́ lọ́bẹ̀rẹ̀ báyìí kan ní tọ́gbọ̀n pé ayé wọn ọ̀nà ti jẹ́ mọ́lù bí ayé àwọn wọn ọ̀nà bá ń sọ pé categorize mọ́lù bí as tó hasana kan, wà padà dàrú mọ́ yín lójú lọ́wọ́ ẹ̀yìn o nínú nígbà wọn sẹ wọn confuse yìí tẹ́lá lọ wọ ọ̀rọ̀ sect ọ̀rọ̀ àwọn fúlàkù dọ́là dọ́là àwọn tó ń ṣe arabic islamic studies ọ̀dà ọ̀rọ̀ lójú tẹ́lá ti kọ́ ẹ́ láwọn màdá ibi fìkì yíyà gbà mí wọ́n tó ti àwọn fúlàkù bọ̀ according to haridat àwọn kàwárídù ìtọ́sọ̀rẹ̀ mọ̀tẹ́sílà ìtọ́sọ̀rẹ̀ sunni orthodox ewo ni dèdèrè tẹ́ ìdánwò ìfẹ́ wọ́n wàá sọ ní gẹ́gẹ́ pé nítawọn kàwárídù náà bá sọ ọ̀rọ̀ ní o tọ́ba jẹ́ ẹ̀ńbà tí mọ́rọ̀ tiwọn náà o lè sọ fún wípé kí ni Kùránì kì í sọ̀rọ̀ ọlọ́run kọ́ lẹ́dọ̀ ọlọ́run ni tọ́ba tọ́ bẹ́ẹ̀ wọ́n pé according to Montesilant pé àwọn Montesilant lọ sọ bẹ́ẹ̀ so èmi náà lè sàlámì kan Islamic studies kọ́ lẹ́dọ̀ láti sọ pé kí ni o Kùránì kì í sọ̀rọ̀ ọlọ́run so màá kẹ́kọ̀ọ́ tiẹ̀ pé ta ló sọ bẹ́ẹ̀ o àwọn Montesilant ara kan pọ́ìsì tí wọ́n ti bọ̀ ọmọ oúnjẹ fún wa ó tó jù bá lọ o irú ẹ̀ ni ọ̀rọ̀ rọ́jùmù tí bá sàwọn tó lọ́wọ́ bá sàánú kéèyàn ó ṣe lóko wa ọmọ nínú àwọn tó ṣe arábìnrin nàìjíríà tí wọ́n níbi ìlú náà kódà mọ́ ọmọ nínú journal the times tọkọ átíkù ńlá tọwọ́ parabulate professor of islamic studies alimoyi tá a bá pé ayé ti jára wọn àwọn yé sí ṣètò ń débi wípé àfiwọ́tọ́ tó o bá ní tírẹ́sì láti mọ nǹkan kan ọ̀ọ́mà tó o bá lè ṣe gbìyànjú díẹ̀ torí lọ́kọ̀tà bí wọn academics ní ìsìn kó o tó sọ bí ẹ̀yìn ti ẹ̀yìn ti dáńtọ̀ ní professor wọ́n ti fún un tó lọ́gbà pé originality of science mọ́ nínú research ẹnìkan lè fọ project kan ní Malaysia lábẹ́rẹ́ kọ́kọ́ the implementation of zakat kó wọ́n lo Malaysia as a case study tọ́wọ́ tiẹ̀ bá tẹ project Mohammed implementation of Zakat Ọ̀yọ́ State as a case study. Tọ́lọ̀ ọ̀bà ní Kásìlìrì ó dúpẹ́ ti Malaysia lọ́lọ́ jí kọ́pì wà láì ọ̀dẹ̀ lọ. Kí lọ́ọ̀kẹ́ máa ṣe ibi òun bá ti lo figure nine ìwọlé lo figure seven pé Nàìjíríà ọ̀dà àtẹ̀ Nàìjíríà òwò ní pọ́blẹ́mù díẹ̀ ibi òun bá ti lo figure twenty ìwọ lo figure fifteen nígbà bá débi àwọn rìsáàjì kọ̀ọ̀kan ibi òun bá ti dákọ̀ Malaysia ìwọ́n máa dákọ̀ Ọ̀yọ́ State ẹ̀ sì jọ jẹ lọ lórí dájú pé originality wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ researches gan re gbogbo tọ́sẹ̀ nàìjíríà àti ní problem lónìí lónìí gbogbo oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn máa wá kí mo fẹ́ kọ èmi ẹsẹ̀ lọ́yà lọ́yà làbí dé níbí ní ìsìn ẹnìkan yá mi lọ́wọ́ ní kí n kọ àdúmẹ́ǹtì wọn wà láàyè orí íńtánẹ́ẹ̀tì mo kẹsẹ́ different types of ó gbogbo oríṣiríṣi àdúmẹ́ǹtì wa lápọ̀pọ̀ àdúmẹ́ǹtì náà mo sì kọ́pì rẹ̀ mo kẹ̀ ẹ́díìtì ìdọ́rọ̀ Mr Clement èmi ò fi rọ̀ ṣídàá fún ẹ̀kọ́ yá mi lówó gbogbo tẹ́lọ̀ bẹ́ẹ̀ wọ̀ sẹ́rọ̀ gbogbo ní ibò tó lẹ́sẹ̀ àti kọ̀tà pé gbogbo ọ̀nà tó máa ń gbà kọ àgbìmẹ́ǹtì láyé oríṣiríṣi lọ́wọ́ àbẹ́ tó ní pé ẹlòmíì ọ̀pá ọ̀pẹ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ abẹ́ kan ní ṣùkú dáadáa ní ṣùkú lábẹ́rẹ́ sí ẹlòmíì ọmọ àìdí dọ́kúmẹ́ǹtì ṣùkú ẹ̀rọ ní ẹ̀rẹ́ ìbéèrè ìtọ́ da dọ́kúmẹ́ǹtì tí pẹ̀lú ọ̀pọ̀ wà mí ọbẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì rules and regulations ipò òfin tọ́jú ọmọ sẹ́ẹ̀lì àwọn sùkúù kan gbèsè orí íńtánẹ́ẹ̀tì báyìí lẹ́tí sẹ́sọ̀ fọ̀ ẹ̀rì máa wò lè ṣẹ̀fọ̀ mi má kọ̀ pé kí ni bẹ́ńkọ́ pé bẹ irú ètò ọ̀dà ìfọ̀lọ́bẹ̀ lórí nẹ́ẹ̀tì. jẹ́mà mọ́tò ṣe tó fi já sí pé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé á máa kọ̀nẹ́ẹ̀tì yìí pọ̀ ẹ mẹ́ra yín ṣé ẹ wọ́n báwọn ọ̀nà tí wọ́n gbé gbà ó póríṣiríṣi. àwọn tí wọ́n ṣètò yìí ìjà àti ẹ̀ a rí nínú àwọn onímọ̀ tí wọ́n rí ọ̀rọ̀ aolamọ̀ wọ́n rí sí abẹ́rẹ́ kan min aṣọ́rọ́ ti sáà nínú àmì òpin ayé ni nínú àmì kí mo bẹ̀rẹ̀ o àmì òpin ayé bàbá ibn obas ọ̀fíìmọ̀ wùlọ ọlọ́ọ̀bá ní kẹ́ bàbá bàbá wà nínú àwọn onímọ̀ àtàwọn míì tí wọ́n rí ọ̀rọ̀ pé ayélujára wọn gbogbo ẹ̀ka ara wọn wọ́n rí sí àpẹẹrẹ pé tó òpin ayé ń dé ẹ̀tẹ̀ máa wà ṣọ́rọ́ tó sára àmẹ́kọ́ ṣe olùrí ẹ̀ tí wá ní pé ń tọ́ bá jẹ́ aburú ibẹ̀ ká ṣe kí ni o ká ṣọ́ra fún oore tó bá wà bẹ́ẹ̀ káwọn bá ṣe ni. àdìsí Abu Huraira eléyìí tó wà nínú mọ́sánádù Imam Ahmad òun làwọn àdúgbò wọlé. anábì sallallahu alaihi wasallam ó ní látẹ̀kú mọ̀ sáà anábì lópin ayé òní dé hátà tẹ́lẹ̀ hárọ̀ fìtà táwọn àdánwò oríṣiríṣi ó fi máa ṣẹlẹ̀ àwọn àbẹ̀wò fitan jáńgùlà nàbí mú wa àwọn oríṣiríṣi ìṣòro àwa náà ti ráwọn kan bẹ́ẹ̀ àwọn ètò ti lọ àwọn ìṣòro ńlá tó ń bọ̀ kọ́ ọmọdé àwọn eléyìí ọ̀bá wa láyé gbogbo àwọn dàjáàlì gbogbo àwọn yájúdà kọ́ ọmọdé àwọn eléyìí ọ̀bá wa láyé bàbá níkè tó ń ṣèlú nìkan wàyẹ kífúrọ̀ nìkan bí irọ́ òdì tó fọ́kálé irọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń jẹun lónìí ó ń ti ọwọ́ irọ́ ló ń jẹun oníṣòwò odò nírọ́ kódà àáfàá ní iná ṣe odò nírọ́ àáfàá oníwàásù odò nírọ́ ẹni tí ó gbọ́ wàásù odò nírọ́ irọ́ òdìtọ́rọ bákan náà kọ́ọ́rọ́ àṣùwà ibi tí bàbá ti wọlé o àwọn ọjà yóò wà á di tó súnmọ́ra wọn bàbá yìí tó bá sì wá ń sàlàyé wọ́n lè kánà ní ìfúnkárí mi àwọn èèyàn rọ̀ pé pé sẹ́yìn pé inú òbí kan láwọn ọjà kan wà nínú ojókòó ìkọ́ wà lọ́ọ̀kan ìkó tó wà bẹ́ẹ̀ bí àjẹpẹ́ láàrin àdúgbò kan lè rí ọjà two hundred bàbá nítumọ̀ rẹ̀ kọ́ lọ. àwọn àfa àwọn afọ nítumọ̀ mẹ́ta wàtàtà kọ́ rọ́bẹ́lì aswak. wọ́n ní àṣẹ ìtọ́ bá ń ṣẹlẹ̀ ní market tí nǹkan kan bá wà fẹ́ tẹ́ẹ̀kì lórí ọ̀rọ̀ ọjà ní ìsìn ní nàìjíríà ó ti dé amẹ́ríkà ó ghana ó britain ó saudi arabia ó gbogbo ayé torí gbọ́nà tí wọ́n máa gbà fi tóra wọn létí yọ rọrùn jọ́nà sẹ́yìn nígbà tí àṣàlà tó ń sọ̀rọ̀ kọ̀sọ́kọ̀sẹ̀lẹ̀ láyé èdè ni látẹ̀kú mọ̀ sáà òpin ayé ò ní dé tó fi já sí báwọn nǹkan mẹ́ta tó wà náà àdìsí yọ ọ̀sẹ̀lẹ̀ àsọ̀rọ̀ pẹ̀tà kọ́ọ̀rùgùn àṣùwàk àwọn ọjọ́ ń sọmọ́ ni pé àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ta nǹkan wọ́n rọrùn àti máa kọ̀nẹ́ẹ̀tì ara wọn pẹ̀lú àìsèkí ni ó ayé ti lọ́kàn bàbá ní tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn nǹkan tí wọ́n máa fi bára wọn ṣètò káràkátà yóò rọrùn bíi bàálù bíi kẹ́gbọ́tò lọ pẹ̀lú ara wọn tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ pé èmi fẹ́ rajà online yìí ti jẹ́ ti mo fẹ́ rà gbogbo àwọn júmí akéde wọ́n wọ̀ wọ́n fóònù òun yàrá rẹ̀ láì wọ́n wọ́n yọ owó lórí atm rẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àwọn kóòdù kan lórí online wọ́n jà owó tí wọ́n jà náà àkáǹtì ẹ̀ wọ́n sì bọ̀ ọmọ wa sọ́jà náà kọ́ mi ìtọ́ fẹ́ràn oṣù wà lólé gbogbo táwọn sọ ìdí ẹ̀ náà sọ́sẹ̀ ṣe lórí ìpàkó ṣe ẹ lè fi pílásítìkì ṣe ṣe bí globalization tá à ń sọ yìí náà lẹ́ lò ẹ kọ̀nẹ́ẹ̀tì ara yìí tú pé ayé ṣe kí o kódà wọ́n tó forí sí ti hàn pẹ̀lú eléyìí Tecno Y7 eléyìí eléyìí Samsung Y2 ni oríṣiríṣi wọn yọ wọn kò fi features eléyìí camera very bright eléyìí radio very sharp eléyìí wọ́n sọ wẹ̀ fún ọ̀rọ̀ àwọn ètò wọn eléyìí ninety nine thousand ni eléyìí two oh five thousand ọ̀rọ̀ àwọn ètò wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ tó jẹ́ ọ̀wọ́n jù eléyìí lọ bàbá ní tó rí bẹ́ẹ̀ àsáwọn ọ̀rọ̀ bí ayé ṣe dára wọn ọwọ́ àdúgbò tá a fi sọ pé yọ́ọ̀ sẹ́lẹ̀ káyọ̀ tó ṣe kí o kò tó parẹ́ èrè táwọn afáàrà tó wọlé ní. ìjàmbá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣètò ayélujára wọn yìí mùsùlùmí náà káwọn tẹ́lẹ̀ àmùsùlùmí káwọn wà dejected kò sí nǹkan kan téèbó ń ṣe tí mùsùlùmí èsì kọ́ àti ìtọ́jà wàhálà tó ṣẹlẹ̀ ní ìfẹ́ wà historical torí bọ́rọ̀ history gangan rè fún rẹ̀ odidi abala kan tó ní lọ́tọ̀ téèyàn bá ti wo tíra mọ́ta kọ́sọ̀rọ̀ làálà ìtọ́jú mùsùlùmí sincerely wọ́n ṣe aburú tọ́wọ́ fáwọn mùsùlùmí téèyàn bá tún ká àwọn tíra nìkan fi sọ àwọn àdánwò wọ́n sì pa àwọn àfẹ́sìn tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn àfa ti ń sàn àwọn tíra àwọn tí wọ́n dà ní odò àwọn ìmọ̀ wa wọ́n wá ètò sẹ́kù ń bẹ̀ tọ́dọ́dọ̀ wọn pápadà ń tú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí wọ́n ń lò fún medicine tí wọ́n ń lò fún lọ́rùn lónìí ìwé táwọn afa wa kọ ni tí wọ́n tún ṣe dé sẹ́ni gbogbo eléyìí yóò jẹ́ fọwọ́ yẹ wa pé ọpọlọ èbó ètò ọpọlọ wa ọpọlọ gbó ọpọlọ sìgá fb ọpọlọ tí ń kọ buhari ọpọlọ tí mo mílíkì àtìtì ọpọlọ tí ń láwọlé tí èso ọpọlọ tí ẹ fi ọpọlọ onísìnà tí ń ṣe sìnà kí gbé ọpọlọ tí ò ṣe sìnà ṣé ẹ fi ọpọlọ apààyàn ẹ fi wẹ́n tí èsì apààyàn ṣùgbọ́n torí wípé sẹ́ẹ̀rí tí èèyàn bá fẹ́ ṣe náà ní fẹ́ ní ọ̀nà ṣe ìtọ́ ọba fẹ́ rí náà lọ́wọ́ rí ẹ̀rọ ìgbẹ́tọ̀ ọlọ́mọ́ta yóò kó láwọn sáré wọn mú sìgá nítorí mẹ́ta ni tọ́pẹ́ sìgá lọ́wọ́ àlọ́kọ̀ alẹ́ àwọn ẹ̀ tó kú mú sìgá lóòótọ́ bóyá ọmọ Egypt kan tó bóyá ọmọ akẹ́lẹ́ kan lóòótọ́ ah ó lóun ráwọn Saudi wọ́n mu sìgá ebi òrò sìgá torí pé wọ́n ọ̀wọ́ kiri lọ ọ̀wọ́ sìgá lọ òun ọ̀rọ̀ àfa àtẹ̀kọ́ tó nílò kọ̀rẹ́lẹ́ àtòkòjú tiẹ̀ ta lórí o obìnrin aṣẹ́wó tó débẹ̀ ti gọ̀ àwọn èèyàn yìí wá rè wọ́n ti ní focus wọ́n dẹ̀ ti ní àwọn kankan á rí pé lẹ́yìn ìgbà tí dáwọ́là ìsìlámíyà tó wó kẹ́yìn bẹ́ẹ̀ 1924 tí ìgbàgbàgbé ní Turkey àwọn ọ̀tá Islam wọ́n ti ní àwọn kọ̀rọ̀rù mẹ́wàá kan tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ fi dàmọ́rọ̀ Islam dàmírú Islam ọ̀rọ̀ àláwù ẹ̀sà destroy Islam àtàwọn tó bá jẹ́ pọ́n Islam náà fẹ́ ṣe ṣé wọ́n làwọn nǹkan ìrè gbogbo ọ̀nà bàbá lè gbà yọ jáde òun náà jáde sí wọn ṣùgbọ́n torí pé àwọn mùsùlùmí gbogbo tó bá ti ṣẹlẹ̀ àwọn wo kó la ṣe fẹ́ lò jẹ́ ká lò báyìí jẹ́ ká lò báyìí kí lẹ́sìn wa sọ ìlóbíjá sí gbígbà míì téèyàn bá rí nínú àwọn ọ̀dọ́ tí wọ́n farabalẹ̀ fún mọ́ tọ́jà pé gbogbo nǹkan náà kàn dẹ́rùn àwọn ọmọ bí ẹ̀fọ́ ayé balẹ̀ kí làwọn afáàfọ́ lórí nǹkan báyìí ojú wo lè ṣe fi wò ó èyí ni òní jẹ́ káwa náà ṣe kí ni o ká kọjá lọ tá a bá tún wá nínú àwọn ọmọ àyà táwọn náà rò pé wọ́n kú láàrin ló ń kàn àwọn náà tó wá sọ di pé ẹni lò hundred percent wọn àtọwọ́ conscious àwọn adúlú tó wà bẹ́ẹ̀ á kò kọ́ sọ̀tún náà ẹ̀yìn náà tó ti lọ ọdún gbó àwọn tí wọ́n bẹ̀rẹ̀ nǹkan yìí nínú àwọn ọ̀nà tí wọ́n lò ọ̀pọ̀ ìkọ̀ọ̀kan ní fi ṣe nínú sẹ̀lẹ̀ ayé wa màá kẹsọ bíi mẹ́rin sí márùn ìwà sáwọn kankan ìwà lábẹ́ ọ̀rọ̀ fún ṣáàlá ṣe nínú àwọn ọ̀nà tí wọ́n fẹ́ lò láti já sí wípé tó ká máa ń tí ń ṣẹlẹ̀ ẹ̀rí pé tẹ́lẹ̀ báwo àwọn kan yẹn níbẹ̀ lọ́kùnrin eléyìí tá a design láwọn kan mú ṣùgbọ́n àwọn èèyàn tó ń lò ó fún dáadáa ẹja tó ronú mi torí báwa náà èèyàn ni wọ́n ṣé àwọn kankan bẹ ọ̀rọ̀ ọmọdé àfa mo ní máa ń kọ́ àfi tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láwùjọ the last twenty years tí wọ́n ti jẹ́ Facebook lọ wa ta ló wà lórí Facebook ta ló wà lórí kankan jẹ́ Facebook ta ló wà lórí jẹ́ WhatsApp email ló ti fẹ́ email tẹ́mi ń lò as far back as ó ti lọ bí twenty years tí mo fi lo email kódà mẹ́sẹ̀gì tó kọ́ sórí email ni mo tó wò tó lọ́tí mo ráyè tí mo trace owó email mi gbogbo àwọn communication mi past communications mo ti lo email before àkókò university of london àti mo ti lo email email ìṣeré èrò ìṣeré ìjẹsẹ́ bíi bọ́wá kí ló rẹ̀ òun ò sí pé òun gbé píjọ kò sí pé o ṣe súnmọ́ ọmọ o gbé bẹ́ẹ̀ kò sí pé o ṣe rẹ́dì gbogbo ayé sáré mà bó o rẹ́dì kò sí gbogbo eléyìí ń bẹ̀ àwọn tó ń lò ju àwọn tó bá ní mẹ́sẹ̀gì ni ṣùgbọ́n ẹ̀rọ eléyìí ọ̀rọ̀ máa burú tó pọ̀ dání ẹja tó advance ẹja tó ṣe láì ẹja tó ṣe láì ẹja tó ṣe láì làwọn akẹ́yẹ wá ń ṣẹlẹ̀ gbogbo wa ṣé ẹ láwọn tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tẹ́lì rédíò ẹbí wọn láti bẹ̀rẹ̀ ẹ̀rí pé nígbà kan ìwà Awólọ́wọ̀ tọjọ́ ọmọ Yorùbá tó bá padà wá sí ilẹ̀ Yorùbá ní ìsìn tí n bá ṣẹ̀dá ọkọ̀ Awólọ́wọ̀ yóò ṣe é padà bá Awólọ́wọ̀ kéde tùmọ̀ rédíò yóò ẹ̀rọ asọ̀rọ̀ wọn gbé jàlọ́ sẹ́bẹ̀ ní sẹ́tùmọ̀ rédíò nù sẹ́bẹ̀ nígbà ayé Awólọ́wọ̀ kí ló máa pe rédíò torí báwọn tó design rẹ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ gbọ́ music wọ́n máa bẹ́ Islam ọ̀faramọ́ni wọ́n ẹ gbọ́ news Islam ọ̀tako news ọ̀tako news kódà nínú ntọ́yẹ̀kálukú wọ́n mọ̀ ní ká máa ti ń ṣẹlẹ̀ lágbàáyé Islam news náà láti gbọ́ sẹ́gẹ̀tì àwọn mítọ̀ bá lọ́wọ́ sọ́ṣọ́ báyà nìyọ́ pípé nínú àwẹ̀ ìbílẹ̀ yàwẹ̀ nígbà kan níbi suez ìrìnàbọ̀ yà wọ́n ṣe dìísí nígbà tó kó tiẹ̀ mọ́ am wọn fẹ́fẹ́ wọn fún un lọ́sí tọ́kọ ní bíṣọ ẹ̀ sí ti am wọn ó pèrò aláàjì kìnní kan lọ́sọ̀ ó fọ́ọ̀rùn lórí níyàn tí ìyá wa kìnní kan àwa tá à ń gbọ́ràn ìlú kátólí ẹ̀dá rédíò rẹ̀ àwa ti rògbò ni gbogbo àwọn àṣewáàsí máwèé àṣewáàsí jọ jímọ̀jímọ̀ tó tó kú ọlọ́wọ́ fọ̀rọ̀ mẹ́wàá sí mi wáàsí yẹn kọ́lọ̀ òtútù lé tọ́jà kọ́ sọ́ọ̀sì àwọn èèyàn máa gbọ́rọ̀ lọ wá sí ẹkú àwọn tó dálẹ̀ wọ́n rò pé ẹgbọ̀n news ẹgbọ̀n ti dàgbà báyìí news tẹ́ẹ̀tọ̀ gbọ́ it will be distorted news sẹ́ẹ̀rí tí gbogbo nǹkan ọ̀bá àsìnì láyé mọ̀mọ́ news orí ibú kan tí wọ́n gbé ìgbà táwọn university of Ìlọrin tí mo wà fully involved àwọn ọmọ kóòtù wọ́n strike in the school muslim student àwọn aláfẹ́sì wọn kódà pọfẹsọ olóyè bíi ẹbí president national jambu àjọṣe meeting ní mosque university of Ìlọrin pé ah, ẹ̀yin brothers ẹgbìyànjú gan tó bá ṣe meeting àwa la mú àwọn ọmọ kọ́ọ̀tù amú báyìí ìgbà news ló gbé ọjọ́ kejì were it not for police intervention the cultists would have killed those jihadists wàláhì kánà àdúrà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí black Oh, mú microphone i mean we need to fight this we need to go on the newspaper we need money. here. rẹ̀ kìíní báyìí ọparí ọparí sukù rẹ lọ wàláhì ìtọ́ta kan tó fẹ́lẹ̀ ìrìnlẹ̀ ìṣùgbọ́n yọ̀ mí. ìkẹ́nà abúlásù wa bàbá rẹ sáré pé mọ́mọ́ kọ́ wà ní wọn ó sọ àmì ẹ̀sùn ó ní mọ́mọ́ mọ́mọ́ láti yàdíìsì wọn náà tí wọ́n ti kó wọn náà lọ ó ní láti kó mi lọ bí igbó ó ní ò mo ti ra news paper láàárọ̀ yìí wọ́n ní pé wọ́n fẹ́ pa ẹ̀yìn jihadis lánàá wọ́n lè pa lórí tàbí gbọ́dọ̀ lọ pa wọ́n lè pa wá bí igbó brọ́dà yìí wọ́n jẹ́ káwọn gbé wọ́n ní níṣù gbé tọ́ka kó abala wa ní ìsìlò tọ̀ wà láàyè ìdákẹ́jì tọ́sílẹ̀ lọ́gbẹ́rẹ́ wọ́n fẹ́ ká ẹgbọ́n ní ìsìlò rédíò wọ́n fẹ́ ká ẹgbọ́n tinú tẹ́lẹ̀ kìí ṣe ká ẹlẹ́ gbọ́ ìròyìn gidi náà wọ́n sọ gidi díẹ̀ fún yín tí wàhálà kan bá káàdì náà gbà yẹn tọ́jà pé òǹkọ́ báwọn

gbogbo ọ̀nà èèyàn twenty nìkí ní kan ìwọ tó bá jẹ́ pé mùsùlùmí kú pọ̀ ṣẹ́gẹ́tì ní sí wọ́n rí bí ìṣe tí kẹfẹ́ rẹ̀ bá kú jẹ́kẹ́ máa nàgbó wọ́n lè ká fún ọ̀rẹ́ ìlú kú ṣẹ́gẹ́tì ní sí gbogbo eléyìí náà wọ́n dá lẹ̀ kọjá pàrọ̀ Amẹ́ríkà ọmọ ti ṣẹlẹ̀ Nàìjíríà Nàìjíríà ọmọ ti ṣẹlẹ̀ Britain ṣùgbọ́n o ti tọ́tẹ́ news àwọn náà darí ẹ̀ àwọn náà dá lẹ̀ àwọn èèyàn wọn lọ́pọ̀ ọ̀bẹ kódà àwọn èèyàn ti bá tọ́jà ní ṣùgbọ́n àlẹ̀ àwọn mọ́nítọ̀ kan kàtàkì sọ lórí ẹ̀ kékeré tẹ́ ẹ bá rántí ìjáàbù ọ̀nà state 2003. thousand and two two thousand and three ní monitor newspaper ojú ara mi kà báyìí tí wọ́n ń ná àwọn ọmọ tẹ́jẹ̀ àwọn ọmọ tó lọ́ba post àwọn ọmọ àdàsí yàtọ̀ school kan àwọn ọmọ tá a mọ̀ báyìí tí wọ́n ń ná wọn tẹ́jẹ̀ ṣèkéré kan wọ́n sì wọ́n dé nta tí ó dábẹ́ ìjọba tẹ̀ ó pé wọ́n dé mọ́nítà wọ́n yá píjọ tí wọ́n bá lọ́la lóhùn wọ́n àgbé ọmọ yàrá ló sì ní mọ́nítọ̀ àwọn ọ̀tọ́ lọ́nà ṣe lórí ẹ̀ jama wọ́n ṣètò yẹn ibi láti bẹ̀rẹ̀ rédíò tẹ́lí newspaper tó jẹ́ pé tẹ́yìn tẹ́ wà bẹ́ẹ̀ tẹ́ bá ti ka newspaper ilé láyé ẹjọ́ ọ̀tá àṣọtọ́ lọ́bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ọ̀nà sàárà reporter àlèjẹsí náà online news ẹ̀sìn yẹn wọ́n lè máa gbọ́ níbi republic wọ́n lè máa gbọ́ láwọn gbòmíì bá gba ẹwúrú ìdátùkùrá ní Saudi Arabia àwa máa ń gbọ́ ń bàdàn láti Saudi táwọn àfi mọ́nítọ̀ kùránì tẹ́gbẹ́ bbc náà ni ọmọ gbọ́n bàdàn voa ọmọ gbọ́ àwọn náà ti láwọn ṣẹ̀ṣẹ̀ kan lọ́dọ̀ wá ń bì tí wọ́n á fi kíní tí wọ́n connect láwọn tọ́jà lágbára wọn wọ́n mọ̀ ti ṣẹlẹ̀ ń bì ibo ló yẹ ká ti díyà ìjà àwọn èèyàn ibo ló yẹ ká kọ́ ọmọ ogun lọ ibo ló yẹ ká sọ pé nǹkan ṣẹlẹ̀ rèé èyí wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ìyẹn náà wá program ẹ̀ẹ́dùn ti máa rí àwọn èdè kan pé wọ́n ti spọ́nṣọ́ àwọn kan pé ẹ̀yẹ máa pè ẹ̀ máa sọ́ra dáadáa lẹ́nu irú ẹ̀dẹ̀ gba ìdáàbò ọ̀ṣun ìwà máa rẹ́rìn bí ọyẹ wọn fọpọlọ mùsùlùmí lájàlè mi náà ọyẹ káyọ rẹ̀ sí kú òun kínní ibẹ̀ láwọn ọmọ wọn lò dáàbò lọ sùkú ṣé dáàbò tẹ́lẹ̀ kí ó ní wọ́n lọ ni wọ́n ti ó lè mẹ́ta àdá ó lè jẹ́ kí èyí o ṣé tí mo sọ yẹ ẹnìyẹn alájí lèmi náà ìwà ṣùgbọ́n alámúlá pé ìgbà míì àwọn mùsùlùmí gidi máa ń ráyè pè wọlé bàbá kan pé ìjọ kan ìlú mi dẹ́ ẹ̀dùn bá ah, bàbá yìí máa bí kí bí kí n bá bọ́ kí n dì máa ó lè yẹ èèyàn wà là ń dá wàhálà lẹ̀ bàbá yẹn wá kó òtítọ́ ṣẹlẹ̀ ẹ̀rọ oníṣùgbà ìjọba yìí ní Britain àwọn ọ̀pá wọn yẹn ra káwọn àlùjá nílùú báyìí ọ̀nà ọmọ kan tí wọ́n fi yàgẹ̀ wọ́n ní ká fún iye báyìí fún pé wọ́n fẹ́ kó lò dá ní bàbá yẹn ní pé àwa lajú táwọn ìlú yẹn ẹ̀rọ bàbá ẹ̀ bíbà bẹ́ẹ̀ wọ́n kọ́ọ̀tì ẹ̀ ló ẹ̀ló ẹ̀ló ẹ̀ló ẹ̀ máa kọ́ fẹ́ẹ̀ dẹ̀kọ́ kọ́ọ̀tì ẹ̀ àwọn alágbárí sọ́jà alimoyim àwọn ọ̀nà kan nìyẹn tó ní pẹ̀lú àgbọ́ròyìn níjẹ̀ tí gbọ́ròyìn náà wọ́n ti ń ṣì dìbò láàrin Islam lọ kí ni o kò fara mọ́ ibi ẹ ti ń wo àwọn kankan tó ní tọ́lẹ́lífàt wọ́n kò láyé ti dín ẹ̀sìn yẹn ọ̀fẹ́ àsáwàtà abágbọ́tọ̀ náà yẹ ká máa fún asáwọn pọ́ẹ́sì yẹn jama dípò tó advance lórílẹ̀ ọ̀rọ̀ àndófóònù ṣe internet ìbá tí rọrùn tí ìbá ṣe gbé gbogbo fóònù android àwọn smartphones ìjọba ìrìnfẹ́ lọ laptop tí ìbá tó gbé ìyẹn lò fún research nígbà bá gbogbo wàhálà àlẹ́ ayé tó tó báyìí wọ́n tó rò laptop kan tó lè lẹ́fù tán ni laptop yóò dẹ́kun kò ní ìdájì àbí one quarter tọ̀dọ̀ mi lọ tọ́jà gbogbo tó fẹ́ lọ ṣe náà ló ń ṣe tí ó lè gẹ́ five hundred thousand naira levels ni wọ́n ti hàn wípé gbogbo information agbọ́dọ̀ ọmọdé yàrá kálukú ni kò rọrùn nípa yẹn wọn lẹ́wọ́ tẹ́lẹ̀ lẹ́wọ́ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ fúlẹ̀ tí dáàdì tí wọ́n á lò tọ́ba kò ní ìwé ẹ̀yìn gbà tí wọ́n sì ojú ẹ̀ báyìí tọ́ ẹgbẹ́ yọ̀ọ́ ẹgbà tó ilẹ̀ afúlọ̀tì oníwọ̀n tẹ́lẹ̀ àwọn tẹ́lẹ̀ ìwèrè tí wọ́n tóbi ìyá ayé ẹjọ́ yẹn tí wọ́n máa ń ti àárín rẹ̀ èèyàn mélòó ní ọ̀pọ̀lù tẹ́lẹ̀ orí ìgbúgbà káàkiri jama wà láì dára sọ̀rọ̀ fóònù confess station ayé tó lórí fóònù rẹ̀ wà á kẹ́rẹ̀ fún nǹkan kan wà á ti bọ̀ bí memory kankan ni gbogbo station ayé lọ́nà lórí fóònù wọ́n lò àwọn gbọ́dọ̀ sí gbogbo ẹ̀mọ yìí ẹ m'a máa ti ń lọ àwọn náà sì máa máa ní tọ́sí ní ayé yìí ìyẹn ló fà tẹ́ pé ẹwà ti wà fóònù sí ìlú kó tó ní kó dé nàìjíríà àwọn àlùkà ti ń lò confidently ìgbòdèlù tiwa ọwọ́ lẹ́tà bó ṣe kí ni o àwọn kan place ọba sàjọ oníkàlẹ̀ place ẹ̀pẹ́sì ọbaṣọjọ́ lórí kíni kí lẹ́ ẹ̀pẹ́sì ọbaṣọjọ́ adọ́ kọ̀sáàtì mẹ́tì kankan nù pé ẹ nígbà tí mo fẹ́ ta kan wá dé lẹ́yìn ìdẹ́gbọ́n náà ni mo títà bẹ̀rọ kí láti mẹ́tì di eléyìí kìí ṣe pé mo ní ẹ máa fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ láti mẹ́tì àwọn èèyàn fowó wọn ra ni nígbà tó wá di pé ọ̀rọ̀ fóònù wọlé ìyẹn ti sún ayé gbogbo wa ayé alákọ̀ọ́kọ́ ni wípé àwọn fóònù ẹ mọ̀ lásán ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí kan náà àwọn ẹ̀tí wọn brọ́dà yẹn làrìlàrìlọ́wọ́ ó tẹ́tí lẹ́tọ́rà yunifásitì ó pè lẹ́tọ́rà báyìí pé ìwọ ọlọ́mọ fẹ́lẹ̀ àwọn student wà dáàmú tí lágbájábá tó fẹ́lẹ̀ lọ́dún yìí tó tó lè speak lẹ́tọ́rà lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ ó rí kọ́ ọdún ọdẹ mi lọ security department university, yìí

bẹ́ẹ̀ yìí ní nǹkan kan tó tún sí lọ́gbẹ̀ wọn lẹ́ẹ̀kálukú wa ká sọ́ra nípa àbá ká sọ́ra ní o kọ́lọ́ sá máa bùsọ̀ ẹ̀sọ́ lọ́wọ́ àwọn tí ń sọ ní téèyàn wọn. sẹ́nu pé ní ìsìn tí n bá pè láàsì ní ìsìn mo ti pè láàsì ní ìmọ̀ bíbí bí tú nọ́mbà mi wọ́n mọ̀ tí mo wà. àwọn iṣẹ́ kan gba àwọn ẹsẹ̀ ẹ̀sìn máa ń lò kan ẹ̀kọ́ jẹ́ mùsùlùmí tó iṣẹ́ yẹn ló positively tá a fi mọ bí ṣe àgbẹ̀ kínní kan bẹ kínní gps ń bẹ lórí gọ́ọ̀gù dẹ́gbọ̀n tó bá kọ̀ ẹ̀dá ọ̀gbẹ̀ kan wọ́n mọ̀ ọ̀bí tó bá wà ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ òye wa irú àwọn iṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà fóònù dà lórí wọ́n tíráàkì èdè àwọn ọmọ ṣùgbọ́n information àtòrí ẹ̀ ṣe ìwọ́n mọ̀ lóko nǹkan ọ̀nà òun sẹ́ndì mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì ẹ̀ tọ́ sẹ́ndì ọlọ́dọ̀ wọn tábà ló mẹ́sẹ̀gì rẹ̀ wọ́n mọ̀ nítorí fóṣù mẹ́fà ọdún kan sí ẹ̀ lè ọ̀kẹ́ràn inú dájú pọ̀pọ̀lọpọ̀ wa nítorí conscious àwọn kan tí wọ́n jáde lórí fóònù wa sẹ́lómi táwọn ẹgbẹ́ nìkan náà máa bọ́ náà sọ̀rọ̀ kí nìkan yá àtìlẹ́ bá tújọ fóònù ẹ̀yìn bá dájú lé kíkọ́ ọ̀rọ̀ àpàtà bẹ́ẹ̀ sẹ́yìn tó lẹ̀ ní pé mo fẹ́ ká da gbogbo ẹ̀rú ni o kí kinní kan ṣe kinní kan níjọ́ tó bá ní stress nù láì rẹ gbogbo call to call the last ten years gbogbo ẹ̀wọ̀n ó rí three fún mi ìsìn wọ́n sì pèrè wọ́n mọ̀ tó bá fẹ́ fọ́ tọ́lá àwọn náà darí gbogbo ẹ̀ tábà sí ìrẹ̀kí kọ́ọ̀lù kí náà ṣe fún wọn ní máì dúdú ni nígbà wọn làwọn wọn náà tábà fẹ́ kẹ́ kọ́ọ̀lù yìí tábà fẹ́ kẹ́ kọ́ọ̀lù wọn dá nẹ́tíwọ́ọ̀kì ni tí wọn lọ darí nẹ́tíwọ́ọ̀kì wọn lágbára débẹ̀ pé lágbájá ìfóònù rẹ̀ kọ́ọ̀lù kankan gbọdọ̀ wọlé kò ní wọlé náà tábà ní tẹ̀sán nọ́mbà rẹ̀ nìkan ṣe ni wọ́n kẹ̀ ẹ blọ́ọ̀kì láàrin kíní kan ẹ mọ̀jẹ̀ kọ́ọ̀lù ẹ bá kò ní wọlé ṣùgbọ́n wọ́n ṣe dẹ́gbẹ́ àwọn lè lò àfi ṣe gbogbo ẹ̀ ẹ wá jẹ́ kí n bọ́ sọ́lọ́rọ̀ ní táyẹ̀tà sùpìtì ṣé wá níbi tí àdánwò ti wọlé jù tó sì já sí pé ibẹ̀ gangan ọbẹ̀ fún wọn òun íńtánẹ́ẹ̀tì nọmba wán tá a bá sọ̀rọ̀ níwùsì lónìí èmi mi lè sọ tẹ́lẹ̀ mi ò mọ mara mi the last one year mi ra newspaper sẹ́yìn bá kan ẹ̀rì newspaper gan wọ́n náà wọ́n ọ̀tá wọn lẹ́yìn àwọn ilé iṣẹ́ pé documentation tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ìsìn tí ò tí bí wákàtí kan tí n bá mo ti fi fóònù mi sí flight mode tí n bá tan data ní ìsìn ó ti láwọn applications kan breaking news wàhálà yóò gbé wá fún mi ni kíní kan ṣẹlẹ̀ ní báyìí yóò gbé wá fún mi ni ìjọ òun fẹ́ rìn rìn data sì ọ̀fẹ́ ni data most of the data bá ń lo ọ̀fẹ́ ni ọ̀sọ̀ subscribe ló one thousand wọ́n fọ́ ní two thousand wọ́n jà one thousand rẹ̀ sọ́fẹ̀ kan ó rí two thousand eighty salad ọ subscribe one thousand wọ́n fọ́ nílì chakadi bóyá one two thousand ọ̀nà ìlú ọ̀fẹ́ láàánú data ṣùgbọ́n fẹ́ yẹn ní túmọ̀ torí tó bára one thousand one thousand ní túmọ̀ lọ́dọ̀ ọ̀tí wọn bóyá ọjọ́ ra one thousand five hundred two hundred ọmọdé ẹgbẹ́ lónìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ news tanker lórí íńtánẹ́ẹ̀tì sẹ́lẹ̀ wọ́n máa ń dọ́tọ̀ rẹ̀ wọ́n máa ń dọ́gbọ́n sí i. ìlú dẹ́gbẹ́gbà mi tí kankan bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra kọ́ ọ̀ka friend sources ìwọ náà sáré láàká ìlú tàbí ìlú ìyá onílé àbùsọ tí wọn náà bá wá ní láàká ìlú ọ̀sán nígbà àwọn kankan ó rò ó sí dáadáa yàtọ̀ sí ìwọ̀n ṣe wá rí kí n bọ́ sórí àwọn abala kan ní social media èyí gan lọ́wọ́ á jẹ́ ká yọ ọmọ ara wọn jù ṣe ní social media yẹn wá rè ọ̀pọ̀lọpọ̀ wa tá a jókòó yìí náà tara mi Ma pẹ́ wá sákèésì kò sọ́ra wàláì ọ́ àfẹ́tì gbogbo wa mi ìyọ ẹnìkanlẹ̀ mi ìyọra nílẹ̀ gbogbo wa lọ́ àfẹ́tì ṣùgbọ́n tí kò já fura àǹfààní tá à ń rí bẹ́ẹ̀ ọ̀jẹ̀ ká fura kọ́ àfẹ́tì wa ilé sọ àwọn àǹfààní tá à ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó ti yẹ ká fura a gbọ́dọ̀ ṣe é tó bẹ̀rẹ̀ social media ó ní pẹ́pẹ́ fi achieve ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó náà pẹ̀sẹ̀ ti wá tako wọ́n mọ̀ ẹ máa wò mí o ìsìláàmù ti wá ọ̀tàkó sí àrími bẹ́ẹ̀ ni àgbẹ́kọ̀ jama ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní ìsìn àfúrá à ń sá àwọn àjọsìn kan a lè dọ̀gbọ́n ọlọ́run àfitọ́lọ́ máa pèlè kámọ́ gbà ládá tàbí kámọ́ ládá rádaràdá mọ́ wà ní ájì kì í sọ̀rọ̀ Facebook kí ló gbé ájì rẹ sórí Facebook sí gbogbo píjọ rẹ tọ́lá ló pọ̀ rẹ̀ ní sí àìmọ́bà píjọ rẹ tó lè ná sálà mi tó ní ìyẹlọ́tọ̀ sára mú ni àbí sára mú ìwọ lọ́jà làmú ìwọ ni sára mú ìyẹn kọ́ni tó bìbì náà fẹ́ lónìí gbogbo ẹlòmí lónìí ní ìsìnkú ẹlòmí bẹ́ẹ̀ ló máa kí lọ́wọ́ àfà ẹgbẹ́ fóònù sí mi ẹgbẹ́ bá mi yẹ salamu alaykum I've just completed my salatu su olùdó Facebook ẹlòmí ìgbàwò sí túṣà wọn ní ìwàmọ́ rẹ̀ ìbìnrin ń sọ ọmọ rẹ̀ lòmí alhamdulillah òun fẹ́ fi ṣó ó lè wọ́n láti yẹn sí àtúntò kò sí sí àárín náà lọ́wọ́ rẹ̀ mi alhamdulillah just completed day one of my city shower may Allah accept it I will just carry my life there may Allah accept it àmì àmì àmì àmì sani ọmọ àdánsì sí túṣà wà rẹ̀ wọn ò náà kọ́ ànáǹsì ẹ̀ náà àwọn ọ̀tọ́ ọlọ́mọ pé ya àrídìdì sára ẹ̀sìn tiwa ìkànnì yẹn kóbìnrin ọ̀rọ̀ tàbárùjù kóbìnrin ọmọ fèrè àrùsí náà kọ́ ọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lórí píjọ ọmọ ìlú ní ẹ̀tì lọ táwọn tó máa láìkè kódà ẹlòmíì náà ọ̀rẹ́ àwọn tí ìlú nìkan òun náà ṣẹlẹ̀ káà ní òkú íńtánẹ́ẹ̀tì ìyàwó rẹ̀ tí èkó ní ní kírọ́sì mọ́ra tiẹ̀ náà kò fura ṣé wọ́n social media yẹn wá rè wọ́n wá design rẹ̀ tọ̀ pọ̀ tó jẹ́ pé téèyàn bá sọ̀rọ̀ àtọ́ ọmọ bọ́ọ̀lù àbúrú kan pẹ̀lú bọ́ọ̀lù àbúrú mi ẹ jáwọ́ látòrí Facebook àwọn ẹ̀yà wa bẹ̀rẹ̀ wà ní Qatar Malaysia Egypt Saudi a máa ń kọ̀ ní ẹ̀tì ara ọ̀tẹ́ ilé òní kọ́ ẹ̀sẹ̀ èdè kọ́ òbí mọ́ tí màá kọ́ òbí torí mo tún lórí Facebook èmi náà ti kò ní nìkan pé àfa bí máa ní bẹ̀rẹ̀ orí ẹ̀rọ àdá yóò bí mo ti wọ́ kọ́mẹ́ǹtì bàbá mi kú o kò ní nìkan pé sídáàdì yìí ló kú àdúmọ́ ní ìyí orí bẹ́ẹ̀ ẹni tẹ bá wà wọn àlẹ kan àwọn owó kàtà máa àwọn tó máa sọ fún mi fẹ́ yàwó orí ẹlòmíì tó sọ fún orí nẹ́ẹ̀tì ló ti yìí àwọn ibẹ̀ ń tọ́ ọmọ rí ọmọ tó ṣẹlẹ̀ sí ọba sáwọ́dì kan bàbá rẹ̀ ya màmá àti ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá bàbá bàbá rẹ̀ kú o ọ̀yẹ́ sọ àwọn tírẹ́sì ẹ̀ lọ́pẹ̀ ìran kẹjọ náà gbogbo àwọn kan yẹn ó rọrùn ní nẹ́ẹ̀tì báyìí tẹ́gbẹ́ gbogbo yẹn kọ̀ nẹ́ẹ̀tì ara yín láwọn tẹ́ bá gbọ́n ara yín tẹ̀sí tó ní àdírẹ́sì ara yín lọ́wọ́ tí ìfọ̀míṣàn yẹn ọkà láàpọ̀ ìṣẹ̀lú yẹn wọ́n wá rò wípé irú Facebook ẹ máa wo picture náà upload rẹ̀ tọ́bí ọpọ́lọ́dún fídíò wà láwọn díẹ̀ data rẹ gbọ́dọ̀ strong wọ́sáàpù tiẹ̀ ọ̀rọ̀ rọ̀pọ̀ ajọ̀mọ́jọ̀ kọjá sísẹ́ ní gáràjì inú àwọn kan tó wọn lọ́sẹ̀ lọ́gbà ṣe lọ́gbà láwọn àpòlọ́ àgbà tí wọ́n rí bí ṣe tẹ́bí orí ẹsẹ̀ lọ́sẹ̀ ní ìbí ọ̀lọ́ àwọn wá sí ọ̀rọ̀ ọlọ́run tó wọlé mọ́ láǹfààní àti lọ ọ̀dà lójú ẹ̀ ọgbọ̀ àwọn nǹkan míì tí wọ́n rí pé nǹkan kan òjò lè síbẹ̀ ọ̀sánfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n mo tún design rẹ̀ wọn design rẹ̀ torí wá sí wọn design rẹ̀ torí rúkì àti mo download lórí internet kì í ṣe yọ kan last week mo tó download lórí ní sọ́dọ̀ àtúndì bá kọ́ lápá pẹ̀lú ètò onítẹ́lẹ̀t mi mo tó download méjì mi bákọ́ ó fura ní oríṣiríṣi kọ̀mpútà àtẹ̀gbẹ́ ní ní play store lásán jẹ́ tí mo fẹ́ download ọ̀fẹ́ lé fifty different receivers all download láwọn wẹ́bsáìtì bíi tí ó fọ tí mẹ́gábáìtì rẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ṣùgbọ́n àwọn tó ń dísáyìn rẹ̀ wọn àdísáyìn rẹ̀ torí kùránì o wọ́n fẹ́ kọjá sí wípé àwọn nǹkan tí ó máa jẹ́ àwọn nǹkan ìhòòhò àwọn nǹkan orin àwọn nǹkan tí ó tàkùtọ̀ lọ́pọ̀ òun lẹ́nu ṣe ń bẹ̀ wọ́n tó wá rí pé yẹn lẹ́fùn kan tó ní Ìgbò ẹ̀rọ Ìgbò ọwọ́ àtìbádàn ẹnìkan wà lamẹ́ríkà ẹ̀ ń gbéra ẹ̀ tó bá fẹ́ sí gbáyà lẹ̀ yóò sílẹ̀ fún ọtọ́ ọmọ mi tó bá jápọ̀ fẹ́ sí àdàdà náà ni ẹ máa gbòòrò gbogbo bí a fẹ́ wò bẹ́ẹ̀ wọ́n ṣe ti Instagram ọ̀tọ̀ nìyẹn ti Twitter ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ ti Telegram ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ ti Togo ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ Skype ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ kẹ́mọ̀ wọ́n láyé báyìí lórí síbísì ṣùgbọ́n dábì lójú táyé parẹ́kùn àlérí ṣe tọ́jẹ́ èmi ọ̀rọ̀ àbádà ìwọ́ ọ̀rọ̀ àmọ̀rin àwọn ọmọ afárá kára wa báyìí kò lérí ìrìn ṣe kálábárì ìrìn náà ṣe àwọn yóò ti fẹ́ yàwó rẹ̀ ẹ kàrà wàrà kàrà yẹ fún ẹgbàá tuntun ẹ máa wúra ní báyìí ẹ lè fọ kàrà yín. àwọn àfáà wa níta àbáwá wù kí ni àwọn ìjàbíyàt wásàlìṣàt àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ àdẹ̀ni kọ́ńtrọ́ọ̀lù rẹ̀ àdẹ̀tí ni pé àti nínú àwọn onímọ̀ tára àwọn àmì òpin ayé ni bóòlù àwọn ṣe fẹ́ lò ó fúnjọ́ kan mùsùlùmí tí ò ní já sí pé àwọn tó fi máa fọ́ ọmọ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ibi tí màá ti wá sọ̀rọ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ àwọn àǹfààní pọ̀ tá a lè ṣe ń bẹ̀ àwọn àǹfààní la máa ń lò fún tọ́lọ́ kí ni alẹ́sùn alàlẹ́ mahlumat walbaaf a máa ń lo àwọn kìíní fún ìmọ̀ fún ìwádìí ìjìnlẹ̀ ní ìgbà kan tẹ́lẹ̀ bá ní lẹ́kṣọ̀ gbáwọ́ nípa tẹ́kọ̀ọ́ àláyé ìwà ẹ̀fẹ̀ lọ sí máa wọ̀n nìkì láì fún mi débi kì ìwà máa wọ́n ọ̀rọ̀ síbi tí a àlìkún university library bí nígbà tá a lọ university of Ìlọrin mọ ọmọ yẹn wákàtí mọ ọmọ yẹn lò ń bẹ ìwà wà wọn tí a nígbà tó bá wà wọn tí a ń tán wà wá ẹsẹ̀ máa wá bá bùtẹ́kùwà kì bá bùtẹ́kùwà tìrà wà bá bùtẹ́kùwà tìrà tù bá bùtẹ́kùwà tìrà tìrì kálítì àmẹ́tì lọ́ba rí iná ló ti kọ́ wá sí ìgbàgbé àfà wàhálà tí ń ṣe kí n tó wá sí ara tẹ àtẹ́kùwà sórí search engine ní ìsìn ó lè gbé wẹ́bsáìtì eighty one four kódà àwọn kẹrẹjẹ bí wọ́n ti ṣe ìdáàbò tẹ́kùwà máàna tẹ́kùwà ẹ̀kẹ́ni mọ̀dọ́ ẹ̀rù tẹ́kùwà ǹdọ̀wábìtì tẹ́kùwà àlàdílà àlà tẹ́kùwà fúlùkúráwà sùn àfáàbù sálàfù tẹ́kùwà àwọn bẹ́ẹ̀ kan ti wọ́n gbogbo tó nídìí yẹn ó ti wà ní pépà kan ò nídìí kan ọ̀kadà pẹ́ntì ọ̀rọ̀ sí wáṣí kódà ìwọ tó lọ́wọ́ ìlú ìgbà kan ẹ̀rẹ̀ láìpẹ́ ẹ̀ka láìpẹ́ ẹ̀yà àti látọ̀ títí náà wọn lọ sọ́kó tó ilẹ̀ lábẹ́ sọ́kó tó. tíra kan bẹ lórí látọ̀ mi bì sọ̀láàrù mọ̀ fi olówó àbújọ lọ́wọ́ àti lórí ọ̀nà wà mí sixty volumes ìmọ̀ọ́mọ̀ ìbò àtìrà àtìrà ẹ̀dá akọ sọ̀láàrù mọ̀ fi olówó yìí mọ̀. wàláì tẹ́ bá tíra yẹn àwọn èèmọ̀ ńlọrọ̀ abẹ́rẹ́ mọ́ irú tí a gbogbo bẹ́ẹ̀ wọ́n mọ́ abẹ́ àfa àkọ́kọ́ bá nípa ẹsẹ̀ bóyá etí kìíní kẹta ọ̀sán náà pè mo ní èyí ní ti lágbára rẹ̀ ọwọ́ àdàrúgbọ́ bẹ̀rẹ̀ lápọ́ọ̀mù mi tí máa fẹ́ ọgbà kámẹ́rì sí sí sí bó sí wọn lù níkẹ̀rọ tí bá jọ wọn ní ìdí níkẹ̀rọ jẹ́ student ìwọ́tọ̀ ìfẹ́ student nǹkan kan oníbùkátà ọ̀rùn mọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn yàtọ̀ sí pé tọ́jú ọmọ ìmọ̀ ẹ̀sìn àbáwọn àmà mi gan ó lè fẹ́ ṣèwádìí pé mo fẹ́ ra àga plastic ilé iṣẹ́ wo ló ti ta plastic ìbàdàn gbogbo oníṣẹ́ plastic tó wà bàdàn yóò lò wá fún ọ tó bá wà connected àdírẹ́sì wọn yóò lò wá fún ọ fóònù nọ́mbà wọn yóò lò wá fún ọ àwọn fi connect wọ́n pè mí fúnra mi dọ́kẹ́ pé àwọn ní pọ́tà school mi fẹ́ rámi pé sí wẹ́bsáìtì àwọn kì í sẹ́kẹ̀ information rẹ̀ tó bá tẹ̀lé fún high school ní ìsinsìn gbọ́n ó rò lọ sókè ibẹ̀ fóònù mi ó wà bẹ́ẹ̀ wà lẹ́ẹ̀kan wá tẹ̀sí wọn dọ́nà ìsìlẹ̀ pé ní wẹ́bsáìtì wọn mo wá kọ request for phone number wọ́n tó wá sẹ́ndì nọ́mbà ìsira pé àwọn ẹ̀yẹ láì gba náírà àwọn fi boost ìkéde o wẹ́bsáìtì wọn àwọn ọmọ ọgbọ́n kan tiẹ̀ sórí wẹ́bsáìtì wọn wọ́n fi phone number rẹ sí tẹ́gbẹ̀ẹ́ nìkan tó wà ní London wọn níbi ọ̀fẹ́ wọn wọn sùn bẹ́ẹ̀ yóò kẹ́ àwọn request nọ́mbà rẹ̀ àwọn website wọn náà ni wọ́n sẹ́ dé bẹ̀tọ́ bá dà àgbà lórí wọ́n kẹ́ information rẹ̀ wò wọ́n àná sí wọ́n ti ṣe àdúrà ní wọ́n ìgbà fún mobile rẹ̀ yẹn you pay for it torí wọ́n ti gbé wọ́n ti gbà pé èèyàn méjì mẹ́ta mẹ́wàá wọ́n ti béèrè nọ́mbà rẹ̀ ó ti ń lọ bẹ̀ àsìkò wọ́n lè mú information rẹ̀ ìwọ lọ́wọ́ ìdìbò kèsì àwọn ọmọdé bì rẹ̀ mọ́ kèsì ọ̀rọ̀ pé báàfù nìkan ó lè fẹ́ ra kankan ó lè fẹ́ sọ̀rọ̀ ó lè dé lọ́rọ̀ kó o pé hotels Ìlọrin gbogbo hotels tó bá lọ nínú ìlú wa fún ọtọ́ bá wà connected yóò sì address wọn even prices hotels báyìí a day twenty thousand eléyìí àwọn afáàtì Islam ọ̀tàkùn orí eléyìí Islam ọ̀tàkùn asáálẹ̀ lò fúrú àwọn kan yìí àfáàní ẹnìkan tó kọ́ nínú àwọn nǹkan tá a máa ń lò fún a máa ń lò fún àwọn ṣùgbọ́n títí máa yíyà àwọn tó ní ṣe pẹ̀lú ètò ìbáraẹniṣe láwùjọ àlọ́ àwọn kan ìfún ẹ bá dẹ̀ mọ bí wọ́n ṣe ń lò yóò rí àwọn nǹkan yìí wúlò ọ̀nà tó wọ́n gbà wúlò fẹ́ni tó bá nímọ̀ nípa bí wọ́n ṣe ń lo ìsìnkú ìwọ bó rí pé àwọn ọmọ ìyá rẹ tó fojú rírí ẹ jọ máa bára yín ṣe abala yẹn ni màá ti wá wọlé sẹ́rí pẹ̀lú òṣèlú sáyẹn àwọn kan yìí ó rọrùn púpọ̀ láti lò fún ìjọba mùsùlùmí ṣùgbọ́n ó ba nínú jẹ́ pé èèyàn fẹ́ẹ̀ ní káwọn kẹrọ mọ́ sí ọbẹ̀ tàbí bó ṣe wà láwọn fáwọn dìkà jẹ́mọ́ lónìí ẹ̀tọ́ àrò íńtánẹ́ẹ̀tì wà láàyè àwọn ọ̀dọ́ ń lo íńtánẹ́ẹ̀tì láti fa disunity láti fọ́ ọmọ yìí téèyàn ọ̀rọ̀ rò pé ṣé wọ́n ń sponsor àwọn ọ̀dọ́ yìí jẹ́ kí n fọ́ mẹ́ta sí mẹ́rin sí márùn-ún à ń sọ̀rọ̀ àlàáńlámà wà wahdatul umma àwọn ọ̀tọ́ ọlọ́run tí wọ́n lò ó tí wọ́n ṣe àwọn fi ń fa unity láàrin ara wọn jẹ́wọ́ sí kí ló pẹ̀ kan spread káàkiri láìpẹ́ ibo kìí ṣẹlẹ̀ ìmí ti ṣẹlẹ̀ rí tọ́jà pé gbogbo àwọn obìnrin wọn láwọn groups online tí wọ́n ti máa ń respond àwọn issues tí wọ́n ti máa ń generate owó tí wọ́n ti máa ń sàwọn kàmíì ọ̀dẹ̀gbọ́ra ṣe wá rí awa lónìí nígbà àwọn íńtánẹ́ẹ̀tì fún afífẹ́ ní nínú àwọn ọ̀nà tá a fún ti mọ àwọn kẹ̀kẹ́ tó jẹ́ màbá dìbò nínú ẹsẹ̀ wa tó jẹ́ bá fọ̀dà fún ẹsẹ̀ rẹ̀ ṣe wá láwọn tó àwọn tọ́jà àwọn fíyà àdíyà tọ́jà àwọn oníṣù táwọn ọ̀dọ́ gbé wá sórí íńtánẹ́ẹ̀tì yẹn àwọn oníṣù náà fi wá ń táàgì mùsùlùmí àwọn oníṣù yẹn náà fi ń kà fárá àwọn èèyàn iná fi ń bàdá wọn iná fi ń fà sákọ̀ wọn ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ à ń sọ̀rọ̀ pẹ̀lú mùsùlùmí ọjọ́ kan ní bímọ kálukú wa ẹlẹ́dìí àṣàbòsí ìwọ àtìyàwó rẹ sẹ́ẹ̀ máa ń àbí hundred percent lórí àwọn àmàlẹ́ sẹ ẹnu yíjọ kan lórí tẹríbíyà ọmọ hundred percent lórí tẹ́ẹ̀tẹ́ ẹnu rẹ sẹ́nu yín máa ń dọ̀kan hundred percent tí o bá ní gbé láìsí ní kájọ tí àwọn ní ẹ̀jẹ̀ afẹ́fẹ́ ẹ̀wà náà lábẹ́ lábẹ́ àtàwọn oṣù ìtì bàlánsì iṣu ọ̀tàlẹ́ àná tí àwọn ní gbé láìsí náà sẹ́yìn lọ lẹ́nu tèmi ẹ̀sà pàtàkì kẹ́sì láìsí lọ́tọ̀ láìsí àtàwọn lọ́tọ̀ ìkànnà lẹ́sẹ̀ kí ni o lẹ́ àbúrí so torí ẹ̀ ọ̀fọ́yàwó rẹ̀ létí ṣe ní kíláàfù kan nìyẹn láìsí lásán ni láìsí àtẹwà ẹbí àbílù ṣe bẹ́ẹ̀ nìkan compromise ni ìpìlẹ̀ ní kẹ́ẹ̀ jẹun ẹ bá àjẹ láìsí oúnjẹ ni ẹ bá àjẹ wàásù oúnjẹ ni kí wàá nílò láàlẹ́ ayé yín ẹ wá mọ àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ láti mọ̀ ọ̀kọ́ tí wọ́n mọ̀ ọ̀dọ́ wa bẹ̀rẹ̀ ó ti máa dá mi lóbi lọ́dọ̀ ọ̀nà pé àwọn ọ̀sán yìí wọ́n dá lórí íńtánẹ́ẹ̀tì alákọ̀ọ́kọ́ tàràwì tó lè kọjá mọ́kànlá àbí olùkọ́ jẹ́ yọ́ jáde ọ̀sẹ̀ kan ní ìfẹ́lẹ́ mi. Kùránì sáàlẹ̀ ka Kùránì kan tán láàrin tó kéré sí ìjọ mẹ́ta àbá àlejò. Ẹni tó wá jù kí Rọ̀mọ́dọ̀ fi parí kọ parí Kùránì kan o. Ẹni tó wá fẹ́ parí Kùránì twenty àbí fifty kí wọ́n fẹ́ dájọ́ méjì ó ní sọ̀rọ̀ èké. Ẹni àfáàrà mi ṣé wọ́n lọ́kọ̀ọ́ kàdíyèsí? ìlànà ìfúkọ àrùn mà kọ́ra alukoran fi àkọ́ni mi fara ìlọ́jẹ́ kí n yanjú mọ́sára lórí rédíò ní program pàtàkì ní fresh fm ọ̀rọ̀ mọ́tọ́ nígbà táwọn ọ̀dọ́ kan lórí ọ́fíìsì lè dèrè lórí net ṣé kòkò ọgbàgbọ́ yẹ ìmáàmù Buhari tí ń parí kurani fún ojú olùdó mẹ́ta ìwọ́n àdìsí tó Buhari ọmọ àdìsí tó máa mọ̀ ṣàfi tí ń parí kurani kan lójúmọ́ ọmọ kurani àdìsí tó máa mọ̀ ṣàfi ìmáàmù inú rọ́jà bàlàbàlì nínú lọ́tọ́ fún tó sàlàyé pé torí ti Ramadan ọlá àsìkò la fẹ́ jẹ gbogbo àwọn àfẹ́ ìwọ̀n ọ̀màdísì rẹ̀ wọ́n ọ̀màdísì lágbàáyé wọ́n fà lè sáré parí kùránì kẹ́kọ̀ọ́ ní kẹ́kẹ́ tí wọ́n kà ó yóò tún máa lọ sọ́rọ̀ parí sáré ṣe ètù káàfù ní gbogbo tó láti jímọ̀ àbá àdéṣe ó kò fi lé wọn. sọ̀rọ̀ sọ yé jẹ́ kí Ramadan ọ̀rọ̀ ní ìsìn àwọn sáré ní odò bẹ̀rẹ̀ sáré ní fíkìrù papọ̀ sáré ṣe papọ̀ yọ bẹ̀rẹ̀ sáàlẹ̀ ṣe jama àlẹ̀ ṣe jama yọ bẹ̀rẹ̀ sáàlẹ̀ ṣe káàpì àlẹ̀ ṣe káàpì yọ bẹ̀rẹ̀ sáàlẹ̀ ṣe kíní kan sáàlẹ̀ ṣe kíní kan gbogbo káwọn ọmọ òwe sàṣọwọ́n lé lórí yìí yóò wà ní mẹ́wàá ní àwọn ọ̀dọ́ tí wọ́n mọ̀ lu àwọn gbólóhùn tó nípa fún ara pé àìlú òyìnbó kíní kan náà ó ń bí díà níwọ́ ọmọ kéwọ ẹlẹgbẹ́ ni ọ mọmọ kéwọ kẹfẹrí ni ọ mọmọ kéwọ kíní kan ni ọ à ń sọ̀rọ̀ àlàáwọlámà wàwá dátùlù wúmà ṣé wúmọ̀ tí wọ́n tẹ̀ wúmọ̀ tá a wá rí dàlélẹ̀ wúmọ̀ tí wọ́n ti ń sípè fún àwọn lórí nẹ́ẹ̀tì wúmọ̀ tí wọ́n fẹ́ẹ́ ní máa gbára wọn létí pé pé fóònù rẹ̀ síbi kì í gbọ́ létí lórí íńtánẹ́ẹ̀tì ẹ wá wo the same kìíní náà òun la lò tá a fi rí àwọn kàkàfin nínú wádà tó lè wọ́n mọ́ inna mali mọ́mí ní wọ́n yìí ṣọ́ àbíkọ́nà ọba àlejò lásán ni ẹ máa wò títẹ̀ tẹ́lẹ̀ kọjá sí pé ọ̀dọ̀ ọmọ ìyá mi kan ní kánò ó ní bí ìrànlọ́wọ́ mi bẹ̀rẹ̀ kí n dé kánò tó lò lẹ́yìn ṣùgbọ́n mi ò mọ̀ pé ó ní bí ìrànlọ́wọ́ mi kan tó lórí íńtánẹ́ẹ̀tì mo ti tó lẹ́sí àkáǹtì yẹn jama níjọ́ tó mọ̀ ìyá mi ọba rí mi ìjọ kan wà lára bí olúwa láàrin wa wàláì the same avenue yìí la lò táwa kàtà ní pé tọ́lẹ̀ kórè eléyìí pé díẹ̀ eléyìí máa ṣe òròyìn lórí nẹ́ẹ̀tì eléyìí ó di tírẹ́sì mọ́ kásá máa dárú mọ́rù làwọn kan àṣìṣàrà wa ló àdìdá foundation rẹ̀ àdìfínà àṣìṣà mùsùlùmí wà láì mọ́ mọ́ achievement start in the last two three years mo ti rí náà ọmọ ìyá ìtẹ́bí àwọn ọ̀kan kan ní oṣù nàìjíríà táwọn donate trump ọmọ ìyá kan ní one point five million nígbà tó ẹgbẹ́ ìbọ́bẹ́ kọ́ra mọ́ màá àwọn èèyàn abẹ́ gbogbo ẹ̀kọ́ ìwọ̀n ẹ̀gbọ́n òfin twenty ẹ̀gbọ́n òfin kí ló pẹ́ ẹ̀gbẹ́ tí wọ́n kàn ní pé kálẹ̀ rí pé kóra àwọn wẹ́bsáìtì tí profile tèmi náà wà wẹ́bsáìtì mi tàbí rẹ́gísítà pẹ̀lú corporate affairs commission Nàìjíríà mọ́mọ́mọ́ yàtá rẹ́sì two million fún láàrin ọjọ́ mẹ́rin mọ́mọ́mọ́ yàkàtà rẹ́sì owó fún wàhálà ìbọ́dà àti àtọ́lù lẹ́kìtì sọ̀rọ̀ Nàìjíríà ó wà fẹ́ẹ́ lórí Facebook ṣùgbọ́n bẹ́ẹ̀ gbogbo ìbò bó bá sábà communicate orí Dollar ló fi sẹ́ńdì ìgbà convert ẹ̀ is over one fifty thousand naira. àwọn opó ààrẹ ìṣẹ̀wọ́ fún wa before Ramadan wà láì ọmọ ìyá kan one hundred and fifty thousand naira ló donate ọmọ ìyá tá a lè sojú. àṣetábàfẹ́ kọ́ yunifásitì a lè lọ ọ̀la tá a kọ́ jana ìsìlámíyà tá a bá sí ọ ṣùgbọ́n gbogbo àwọn oníwèrè ẹni mẹ́jọ ọmọ wọn kọ́ lóun tó bá dùn ṣe tí ó dìbò ah yunifásitì mo kọ́ ọ yunifásitì àwọn mílíọ̀nù àlélẹ́ yìí ṣùgbọ́n torí pé làákàyè ọgbà làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn àtìmẹ́ǹtì kọ̀ọ̀kan yìí agbéwá ló kọ ẹ̀sìn àwọn kan bẹ tó fẹ́ sẹ́sìn ṣùgbọ́n wọ́n wà confused ọ̀rọ̀ táwọn ọmọ lójú àṣìlẹ́ náà kàtà lè lo áwòlámọ̀ yìí láti fàwọn adájú lè wú mọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀rù pé a bá tá a wà connected táwa náà máa bá wọn kan yẹn ṣe ń ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ á sọ́ra fún ìtòlè kó báṣà sí àwọn pásítátì wọn ìwọ́dẹ́ kí owó gbà jókì lọ́mọ post sórí profile yẹn jókì april fool ọmọ ìyá fún mi nǹkan ọ̀yẹ̀ká ọ̀yẹ̀ká fọ ọpọlọ rẹ ìwọ́dẹ́ tó ṣe april fool ọwọ́ àdúrà rẹ̀ bẹ́ẹ̀ ní akẹ́lẹ́ kan ẹ̀yìn ìdí treated Buhari is no more alive now. April Fool. Ó tó wá fi kan gidi sí àwàdà ìwà tó lọ kúrò olórí Mùsùlùmí à. April Fool lẹ́nu rẹ̀ níjọ́ tó ọba ní káwọn Mùsùlùmí kò lọ lé ní April Fool lórí April Fool náà. Pé ìwọ gan fúnra rẹ̀ bàlí ìdùnnú ọmọ gá fà lọ. Ìwọ náà máa ń rí sẹ́ẹ̀rí ẹ̀ka sọ̀ra ẹ̀nu àwọn ọmọ bàrọ̀ píjọ́ ṣé ẹlòmí tí mo tọ̀tà lò ẹlòmí ò ní nǹkan ní tí ó fẹ́ fún àwọn èèyàn so wọ́n tẹ̀sán fẹ́ẹ́ ṣó yà máa upload picture ẹ̀mí àná ọ̀tẹ́ ní profile picture ìyàn upload picture mi rí sórí net ìyàn upload picture mi rí sórí ẹni social media tó o bá mọ̀ mí kí n sì bí àwọn ọkọ̀ mi rí láyé àwọn afọ àkọsọ àgbẹ̀ ó kọ̀ ọ̀rẹ́ tán mọ̀ ọmọ náà ni wọ́n máa ń lò ìyá òjò ẹlòmí ìkẹtọ́rí pé ọ̀pá ẹ̀rọ ọkọ̀ lọ́jọ́ lè rọra burú ṣe tó ọba rọ̀ṣídà ṣìlù tó ọmọ lójú ayé ẹ̀rọ lórí íńtánẹ́ẹ̀tì o kìí ṣe ìbí o kìí ṣe kàlúfù o kìí ṣe fẹ́ẹ̀kì o tó bá jẹ́ sí pé ìwọ ta aláfẹ́ fọwọ́dá tún lè wúmọ̀ ìwọ gan fúnra wá rè gan àwọn tó takò wọ́dá tún lè wúmọ̀ ìwọ gan kọ́ ṣe àti individual yóò nira púpọ̀ kásà nìyẹn ẹlẹ́kẹ̀jì kálukú wa ká máa control tẹ́pà wa táwọn tọ́jọ́ máa àlámàrí ìyàfẹ́ ló bá ṣẹlẹ̀ ìjọba ẹ̀gbọ́n mi yé dáadáa irú ẹ̀ náà ló débi ojú ayé àwọn sórí pé ayélujára wọn gẹ lójú ayé ṣe é nígbà míì ẹni tẹ́lẹ̀ wà lẹ́ẹ̀kọ́kọ́ olùsìlámù ọlọ́run ní iná náà lọ sálọ dìkọ̀rọ̀ wà iná lálọ́ àfẹ́yò tiwa ni pé ká dìfẹ́ ìtọ́lọ́pàá náà ní ṣùgbọ́n sẹ́yìn ṣúdà kéèyàn ó ti le jù wàlúbírítọ̀ kéèyàn kẹ̀jẹ̀ ní kàtà pé kò ní fi làákà ìpọ́n kàkà tó ń ṣe wà láwùkọ́ńtà fáfọ́n bọ̀dílọ̀ náà là ń fáwọn mẹ́rin kúrò àwọn èèyàn fa ọ̀rọ̀ mọ́sálà fìkì yíyà wọ́n fa mọ́sálà tó ń bá fi hàn pẹ̀lú mọ́sálà yẹn rè èèyàn lè rò pé bóyá kó fúyẹ́ afẹ́ fi ìka àfọwọ́ tẹ̀sùbá bàbá yìí ó lè dídí àrùn tẹ̀sùbá òkè afẹ́fẹ́ kásí àfikáàbù alùkọ ọkọ alùkọ òsì ìyẹn lọ́gbẹ́ máa bá dá ara wọn sí fẹ́ kí máa kà fara wọn pé tó bá lòkọ òsì fún ti bíbíà rí ni ọ. ọmọ ń ronú ní ìkọ́ ọ̀tọ́ ronú ní ìlú ìkọ́ ọ̀tọ́ àbí wọn lò ọ̀dà kíbo máa ti bẹ̀rẹ̀ ṣé bí ọmọ ń bèrè àbí bí àtàǹpàkò wọ́n tó fẹ́ lẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjì àwọn èèyàn bẹ tí mo rò sí láyé irú tí wọn náà máa fà lórí nẹ́ẹ̀tì ọba èmi náà ti lẹ́ẹ̀dì bọ́lá fún ọkẹ́ mi láti wo ìdí mi o so nígbà tí yusuf performance ọmọ abẹ fún mi ṣùgbọ́n tí ìyẹ̀bá wá súnmọ́ ọ̀kan nínú àwọn fáàlù pé nígbà tí gbé lọ́sí ìdájú nǹkan sí ọ wọ́n bá àsìkò ẹ̀jẹ̀ fún sí ibi ọ̀rọ̀ ẹ̀rọ ṣe tí mo bá máa bí máa dùn lọ níta máa rí bẹ́ẹ̀ òótọ́ mọ̀ ní áàdùn náà láti yá bẹ́ẹ̀ kò sí conclusion

òun ni mọ̀sáyìn kò fi àfíyà ńlọmọ ẹ̀fà kí níjọba bá sọ̀rọ̀ wá dákìlò brọ́dà kan bẹ tí mo mọ̀ nú àwọn tó ń jẹ́ pé ọmọ ẹ̀ tó sọ dáwọ́ dáadáa ni adẹ̀kùn sábẹ́ ṣe tó ń bá gidi gbóná burúkú ní mẹ́fà lórí íńtánẹ́ẹ̀tì dó àwọn tó ń lò fún àwọn ọmọ ìyá táwọn náà níta ṣáájú tiwọn tó lọ́rọ̀ ìsìbíyà sàlàfíà ìkọ̀àníyà kùtùbíyà ọ̀dà àwọn ọmọ ìyá tó ń lò gbóná ìwọ náà ló tán kó fọ́ọ̀lù ìwọ náà tó fọ́ọ̀lù rẹ̀ ìlú tán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà sọ ibù tẹ́lẹ̀ yà lọ́dọ̀ lọ bàbá ibù tẹ́lẹ̀ yà nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ àwọn múrídíà àtọ̀rọ̀ àwọn ṣíà sẹ́rí àwọn múrídíà lọ wò wọ́n wọ́n ní problem àwọn khawarij àwọn sọ wípé mọ̀rọ̀tẹ́kìbù kẹ̀bíra wọ́n lẹ́yìn tó bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá àwọn ní káfíìn wọ́n ní kẹfìrí ni kèwà ń sẹ̀kẹ̀tẹ̀ nínú ìka wọ́n ní lọ́ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀mí àwọn ọmọ tẹ́sílà àwọn ọmọ onífàì rẹ̀ àwọn ní máa ń sílà tó báyìí náà máa ń sílà táyì lọ́dọ̀ tó wọn mùsùlùmí díẹ̀ kèfèrè díẹ̀ mùsùlùmí káf wọ́n ní kèsì mùsùlùmí kèsì káfí mùsùlùmí káf mùsùlùmí díẹ̀ kèfèrè díẹ̀ àwọn múlí àwọn tó wà lóore ẹ̀yìn òtí ẹ̀rẹ́ àwọn ilé wọ́n lẹ́ bá ṣe eré ṣèṣì ní ọ̀tà tẹ́tẹ́ wọ́n ní yọ̀wò náà rere àwọn ilé wọ́n ní ìsìláàmù díẹ̀ bẹ́ẹ̀ lára àwọn oníjàmbá tó pápá mú ti wọn dé àwọn bá ní ẹ̀yìn méjèèjì ní nǹkan sọ̀rọ̀ lórí sí ẹ̀rẹ́ tó bá ṣe sìnkà tó mu tí tọ́páàyàn kìí ṣe kèfèrí kankan wọ́n ní mú òmìnir ní kámílù ìmọ̀ ìmọ̀lù ka ìmọ̀lì àbí bákìrì wà ọmọra wà òfúmọ̀ wà àlejò wọ́n ní mọ́nì rẹ̀ pé àwọn ní pé ìmáàlì kọ́ọ̀lù fakọ̀t ládàkàlà ní amálìfì wọ́n ní lókè ọ̀daràn rẹ̀ sí olóyìnbó òṣèlú kan ọ̀tìláwá ọlọ́yìn ti káfù ọba ájì kò ní pẹ̀lú ìmáàlì. gbogbo àwọn èèyàn wá rè ẹran tó wá ṣẹlẹ̀ sí wọn wákọ̀ òhun fi àṣà di mímá fárúrú nìyí wọ́n wá lọ kó sínú tó burú ju tí wọ́n sá fún lọ ìlú ń sọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ̀ táwọn ẹgbẹ́ ń tàṣà dìdú bí ìkan tọ́mọ ìyá kan sọ máa ń gbàdá lọ lọ́nà tó ní ìsìn gbogbo nǹkan tó jáde fún ọwọ́ apàdà àti tiẹ̀ tó wà padà burú tọ́kì ìtọ́jára wọn lánàá tọ́kì àtẹ̀lé gbogbo náà gbogbo lọ tó wá kó sínú tó burú ju tó fẹ́ pè bí díà kú sùn lọ. ìlú tó gbé gbogbo connection tiẹ̀ lórí ọ̀rọ̀ ayélujára wọn ọ̀rọ̀ máa ágì ní máa sọ̀rọ̀ burúkú sáwọn èèyàn máa ń sọ́ọ̀tì àwọn èèyàn ni ìjọ wa dájú ìpọ̀ náà rẹ̀ gbogbo ẹ̀tọ́ ní sọ́ọ̀tù kò ní gbàgbé ẹ̀tọ́ ní you are fool you are you are bastard ẹ lè padà parí ẹ kò ní tọ́lẹ̀ ní ẹ iṣó tẹ ẹ ilé títí ní etí àwọn obìnrin ni wọ́n ní bí bójú bá kú bẹ́ẹ̀ ní òbí ṣe kí ẹni tó sọ̀rọ̀ sí tó sọ kọ́sọ̀ ẹni tó tẹ́gbẹ́ ẹ̀tọ́ ẹ̀wọ̀ bí ọ̀rọ̀ tí sàásù sọ níbi prógámù lọ́lẹ̀ lónìí ọ̀rọ̀ mọ̀sáìlù fìlàfíà ọ̀rọ̀ tit for tat ọ̀rọ̀ bátù pé ọmọ èlì mi èmi náà ló ń yẹ afáyíṣù máa mọ ohun èlì mẹ́ta tálọ̀ fáìtì yìí tọ́lọ̀ ló bá jà lọ́wọ́ bá rà níjà tálọ̀ fáìtì fún àwọn àfáàjọ òní àwọn tó bá rí pọ́pọ̀ àwọn wọ́n sọ pé sórí kọ́ńlí ọ̀rọ̀ mi sọ̀wáàbù lọ́dọ̀ mi mo rí sí pé ńlọ́dà yàtá nínú ìlú ṣùgbọ́n ṣe ìwà bẹ́ẹ̀ wọ̀kọ́ olùgbẹ́ rí kọ́tọ̀ lójú tèmi ẹni tó bá ta kò mí lórí ìkànnà àìṣemọ́ni sí yàtọ̀ nínú sọ̀wá òdodo lè wà bẹ́ẹ̀ ṣé ẹ lọ́wọ́ sáyẹn fìlàfíà yìí pọfẹsọ olóyèdè ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn ọkọ̀ tẹ́gbà táwọn account tí wọ́n rán ju wèrè mo pé sórí Facebook báyìí àwọn ọlọ́dẹ́ nìkan wọ́n rí mo lọ́ọ́ yẹ ká lọ gan mọ́ náà dùn ká ní kọ́wọ́ èdè orí olóyèdè kọ in fact àwọn kírísítẹ́nì yìí lọ́rin àti fáànù ọkọ̀ olóyèdè olóyèdè ọ̀nà five million padà tí ọ̀sẹ̀ lè ní five million láàrin ọdún kan ńlọ́kọ́sá káàdì jọba another clinic pé next year carry this owó down gbogbo ọ̀rọ̀ tó gbà lọ́wọ́ wa fún wa yẹn kí gc ìjà wà láì olè lọ́ba dé àwọn tó ti rí ìjìnà kó owó wa jẹ tí wọ́n á dọ̀rọ̀ mi èlò wọn type question èlò wọn print kárí pé àwọn examiner ẹ̀ fún wọn lówó kọ̀yẹ́ kí wàá yẹ kí lórí five thousand lọ kọ̀yẹ́ kí jí sí lórí bí four thousand lọ àwọn olórí gbogbo kan náà ń kó oúnjẹ kí lẹ̀ táìpù ṣe lọ táìpù náà lùtẹ̀ náà ni tìmọ̀lẹ́kà ni ẹ̀ṣọ́ àmì àti ọmọ àkì ni ẹ̀yin náà ìmájì wà lẹ́yìn wọ́n yẹ wá jẹ́ bí ìnáwó five billion lọ́wọ́ èdè náà padà sínú àkáǹtì wọn despite pé tí ọ̀sẹ̀ lọ́sẹ̀ lẹ́yìn olóyè gbogbo àwọn internet and exam wọ́n dẹ̀ sọ gbogbo àwọn àìsíṣẹ́ kan wọ́n lò ibi tí náà bá ti lọ jẹnẹrétọ̀ fàbáyé owó tí wọ́n tún náà lórí exam àtọ́nà dẹ́fà five million rẹ́mìtì bùrọ̀dọ̀ èrè ti sọ́rí nínú àkóbánu kan tó ṣe lè lọ fún wa pé ọ̀nà conference kan ní Britain àwọn ọ̀tá ẹ̀gbọ́n lónìí wọ́n study àwọn mùsùlùmí àti differences wà lágbàáyé wọ́n dẹ̀ lo àwọn kan nínú wa kí n sì ara wa Professor Oyede said it in one of the programs. Kódà wọ́n ní ètò lórí ẹ̀ ẹ máa wo kánípẹ́ Ìbàdàn làwà lápẹ̀rẹ̀ Ìlọrin làwà yìí nìsín. Kánípẹ́ lọ́rin wọ́n wà sọ́ọ́dì pé àwọn olóṣèlú súnmọ́. Sẹ́rí ẹgbẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ fún yín àwọn ọ̀tá Islam ní lẹ́tọ̀ tí bàbá dọ́tà bàbá àgbàjọ tá a ṣe nírọ̀lẹ́ ẹ̀rí kan sọ pé àwọn àjọ ànábì wọ́n tún dáwà àtúmọ̀tún ìjábá. Sẹ́rí àwọn ọmọ tún ìjábá àwọn àlàyé àwa lágbàtọ́ ló ń dà níbi ìwọ lọ́fẹ́ kọ́ ọ̀rẹ́ lọ school of nursing kó bójú ọfẹ́ kọ́ ọ̀rẹ́ kọ́ lọ school of nursing kó lo full hijab ọfẹ́ kọ́ ọ̀rẹ́ tó ti ní orògbà kọ́ mẹ́gẹ́ torí pọ́wọ́ pólì abẹ́rẹ́sì ìwọ lọ́fẹ́ kọ́ ọ̀rẹ́ kó torí pọ́wọ́ ṣe kọ́ọ̀sì kọ́ mẹ́lọ kí lásìkò yìí náà àwọn kan bẹ́ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ nínú nínú nígbà tẹ́lẹ̀ ká ṣe jáàbù mo gbé sórí fún ìgbà ẹ̀gbẹ́ ìdìbò lórí káwọn máa ṣe jáàbù sí thirty dèdèrè wo nìyẹn ta ní ọ̀bá ní báwọn èèyàn sọ̀rọ̀ ọmọ mùsùlùmí ó kírun yóò ṣe gbogbo ẹ̀ ọmọ obìnrin ẹgbẹ́ fẹ̀ ní ọwọ́ mu kọ́mọ dúkù ọ̀lẹ́ irú àdá àdáwọn èèyàn ṣe dáhùn ṣe dáhùn yóò lò jẹ náà ni ẹ lè fi sílẹ̀ kẹ́ fi sí tẹ́ẹ̀nì ọlọ́dẹ nìkan padà kọ̀ nìkan padà báyìí láwọn kan náà wọn tán ni wọ́n sàmúṣẹ́ kan lórí ẹ̀ irú múrí ìdúróṣọ́ lákàtúntọ́lá wọ́n lè ní sẹ́kọ̀ọ́ kan náà wọn tẹ́kẹ̀ àwọn ìgbà ọ̀rọ̀ wàyẹ́kì wọ́n fi káàkiri wọ́n fi iṣẹ́ sásìkò òkú àwọn ìtẹ́kùn ọ̀rọ̀ ojú ẹsẹ̀ wàá ìpèrè tí wọ́n ìbàdàn àwa la ní problem àwa la fẹ́ jímọ̀ bọ́ àwa la fẹ́ kọ́mọ wá fáwọn ọgbọ̀n àfẹ́ kọ́mọ wá kó sì já bù lórí àwa yẹn ni wọ́n á sọ ní pátánà ni pé a fẹ́ ṣẹ̀ṣẹ̀ wọ́n wà tó wo ìbò ní weaknesses tiwa náà ìbò ní differences wa wà wọ́n lè lọ́dọ̀ láì dé ìṣẹ̀ra sẹ́rílìsì gbogbo àwọn ọ̀dọ́ bọ̀ kọ́tọ́ láwọn fún ká wà láyé tọ́ba súnmọ́ wọn ni wọ́n tó ti pín láàrin ara wọn báṣù ń bẹ́ẹ̀ yọ̀ jù wọ́n ní ti àwọn olùdókòwò tó bá pọ̀ pé gbogbo àwọn ilé ìṣúbíà ni àràmú ni bíbíà ni ó ti jẹ́ pé mọ́sálà àkàtẹ́ ń sẹ́ni lọ́dọ̀ tèmi náà kéèrò sí ìjẹrẹ sí fúfú ṣùgbọ́n kọ́ mi ká tó lọ́dọ̀ tèmi kúlù olórí lọ́dọ̀ àlẹ́ fi tẹ́rọ̀ ṣùgbọ́n àfọwọ́n ìjó òní tá àbí sọ ọ́nà àdìsí jùlẹ̀ ó lè jẹ́ mọ́sálà kan ní òmò pẹ́ wọn láàrin kíní eléyìí ìgbọ́dọ̀ pé náà sẹ́rí ọ̀rọ̀ àkíkọ̀ èmi gbà pé alùpẹ̀rẹ̀ ṣùgbọ́n kọ̀ dáká ìṣèkájẹ ni ìkájẹ ni ẹ̀ẹ́dẹ̀ àtútù kọ̀dá káṣe ni lórí nígbà máa rẹ̀ rẹ̀ aláìá lẹ́yìn ọba dúró ní ọba àtàlà bíbí sí aláì ṣe ẹgbẹ́ tọ́kọ́ bá wọn kàwá nínú mọ̀ tẹ́sílà nìyẹn nínú tẹ́lẹ̀ àṣẹṣẹ lọ́dún gbogbo wọn ṣí àhà dáríkù tààrùdìlà ákìlì wà nàkì sẹ́rìtìlì àti iná ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlẹ́dà fọwọ́ ṣẹṣẹ kágbọ́lá fún nákìlù nákìlù lùkùnrin àti súnà kìí ṣe ákìlù ákìlù kájẹ̀ fi pọ̀ yé ni ákìlù kọ́ láàfin mẹ́rin wá gbogbo àwọn èèyàn yìí philosophical thoughts ni wọ́n they are philosophers àwọn àfẹ́sì ẹ̀fọ́pọ̀ elé tó bá pín ọpọlọ ẹgbẹ́ tẹ́lẹ̀ àṣewá mi lọ bá àárín ọ̀fẹ́ ẹ̀kọ́ one percent àwọn yẹn lọ́pọlọ ṣùgbọ́n wọ́n rọ ọpọlọ wọn fún kíni o lusus táwa náà bá wá sọ́ra àwọn nǹkan tá à ń sọ yìí ọwọ́ akẹ́wàá jùlọ àwọn ọ̀tá wá sọ̀rọ̀ ìrọ̀lẹ́ ẹ tó máa wo ó tó débi pé ó lè jáde kí ó sí ilé kí ó gan ilé kí ilé yòó ọ̀ṣìdí lélẹ́yìn eléyìí lọ́sàkì eléyìí àfìsí eléyìí ìdẹ́dàpọ̀ àwọn ẹgbẹ́ tó pọ́pùlà wọ́n tó sọ́dẹ̀ pé yóò tó pé àáfà àwọn àtàfẹ́ eléyìí àfẹ́ eléyìí máa jẹun eléyìí lọ ìwọ̀n tọrọ mẹ́rin ló fà ẹjọ́ ìgbọ́ ọ̀dọ́ ìyá rẹ̀ tẹ́tù rẹ̀ lọ́sàbáyé látàlórí tẹ́wà pàdé lórí tẹ́wà tó tẹ́wà tó láyára yìí sincerely sẹ́kúrú àwọn nǹkan yìí ká ní igbá yàtọ̀ fẹ́ tó bá jẹ́ pé pálẹ̀tì tiwa náà gbogbo àwọn ayélujára wa táwọn náà tó bá jẹ́ sí nínú àwọn táwọn fọ́kọ́sì rẹ̀ wá dátú ìlú mọ̀ yóò mẹ́ra ìkànnì yẹn nínú rẹ̀ wá ní wípé tá a bá láwọn ọmọ àyà tí wọ́n ń ṣàṣìṣe ká máa pẹ́ra wá sákèésì jama ká máa pẹ́ra wá sí kéde o àkíyèsí ìtí ọ̀fà ni wípé ó ní gẹ́gẹ́ ní tí òun àtẹ̀kẹ́jọ ní clashes ní sẹ́ ẹ̀rú àkọ́ ọ̀dà ọ̀pọ̀ ẹ̀rú olùwà aláìjà Borno State jama èmi láwọn information kan lọ́wọ́ lórí ọ̀rọ̀ ká Borno State torí pé àwa ń lọ èmi wà náà tẹ́tẹ́ láti council má lọ́bi níjọ́ náà tẹ́tẹ́ wa tún area council council kí la máa ń bá yẹn òtítà pẹ̀lú pọ̀ ní ìṣẹ̀lẹ̀ má bẹ̀ ibi tápẹ̀ lọ adélábọ̀ níjọ́ náà lọ́dẹ̀ mọ́tò ṣẹlẹ̀ torí pàdé la wàhálà àkàtì ẹ̀sán àbújá tẹ̀lé involve àtàwọn ọmọ ìyá kan tọ́jú pé kódà fẹ́ ẹ̀mí ọlọ́run orí máa wá gbọ́n tí wàá bá ti gbọ́ fún wa ẹ̀ máa fi jẹ́ dé ẹ̀rọ tẹ̀wọ́ tó lé dé wà o. sẹ́ni bá tó wà lájà àbùsẹ̀ náà pé síwájú la wà lẹ́yìn apá rẹ̀ jábọ̀ níbi àwọn ọmọ ẹjọ́ òní ìdórí táwọn ẹ̀rọ òní ìgbà sẹ́ni ló wẹ́ ó pe polisi lè gbọ́n ọ̀dọ̀ rẹ̀ nìkan gbọ́ o gbogbo ẹ̀ ti dàrú jama sẹ́ni tó já àchief wàhádàtúl umma

ẹ bá fẹ́ ta ẹni tí ọba tí ìdáyé ń bá a kò lè yọ kí wọ́n wá dábì lòun wọ́n ti wọ́n sọ̀rọ̀. ara ń tá a fi láṣẹ yẹn ṣe ṣùgbọ́n ń dóòrè lábala kan pé ìgbà yẹn la àbá ti àti fún ìjà báwọn kan bẹ́ẹ̀ gbẹ̀wọ̀ dé ọlọ́wọ́ fún mi ká yọra ti àṣe. tọ́lá àwọn ọmọ kan bẹ tí wọ́n sọ́fà lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n balance ẹ̀ lónìí wọ́n sà àwọn kan léṣe tá a ah, ọmọ kan sọ ẹkún àwọn ọmọ ẹlẹ́yà tó ń gbòbí lónìí ó sọ bàbá ẹ̀ fún mi ah, wà láì wọn balẹ̀ pé lẹ́yìn ṣọ́ọ̀bù kò sí ẹgbẹ́ ní káwọn ọmọdé gbà lẹ́yìn àwọn sọ́kọ̀ ọ̀kan bí òkè òkun gan kan ìlú màdàdé ìfọkàn lọ sílé kó ráì sùn torí pé sípò àwọn ọgbà náà mùsùlùmí lòun kó lẹ́yìn láàkà òun tó ní fọ́nlá ẹ má da sùkúrù mọ́ lórí o ìrọ́ ọgbọ̀n ní káwọn ọmọdé gbà fẹ́ lu akọ̀wé náà lóye pé ẹ̀fọ́ àbúrò ìfẹ́ wọn làwọn bẹ́ẹ̀ bá pèsè títà kan tó ń gbọ́gbọ́ gbogbo nígbà ó kéde principal. alimoyim ṣe é rí wá dọ́tún ìlú mẹ́yì a lè fi kóra wa jọ lórí net mùsùlùmí ìbàdàn mùsùlùmí èkó mùsùlùmí òṣogbo mùsùlùmí kánò mùsùlùmí kí ló kọ rẹ̀ tóbi dá sí pé ìjọjọ́ pé kánò láti níbi ara wa ah chief torí pé tó rọrùn lónìí látàrí spread information òun ni àwọn ọlọ́mọ tá a sọ̀rọ̀ àwọn ọmọ aláìtí ìjẹ̀kọ́ ti kéde níbi lágbájábá ìwò ó ti kó gbogbo ayé lọ́sàrí bọ́ọ̀lù ìṣòṣì ẹgbẹ́ mo kàbínẹ́tì mo kàbínẹ́tì mo sí báyìí mọ́sálásí báyìí o nǹkan bá ìṣẹ̀lẹ̀ o àdídẹ̀ mùsùlùmí báyìí ká ẹgbẹ́ o gbogbo ẹni tí ò jẹ́ pé kálukú ti débẹ̀ níjọ́ tí ìsìláàmù bá nídìí wá fáwọn tó tóbi náà bá a sì lo nǹkan yìí tá a fi kóra wájọ òun ní ìparun jẹ́mọ́ gbogbo àwọn tó wá jọ mọ́ àwọn aburú tó lè wá bí àwọn nǹkan yìí ẹ jẹ́ kí n àti sọ́ra fún un iná àbí tẹ̀kíọ̀ fáwọn ṣáá táwọn ọ̀dà bí ìṣẹ̀lẹ̀ yìí subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu Gracias